الحب والنوى يخرج الحي من الميت ومخرج الميت من الحي ذلكم الله فأني تؤفقون خالق الإصباح واجعل الليل سكنا والشمس والقمر حسبانا لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا يخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا ثمره إذا أثمر وينعي إن في ذلكم لآيات لقوم له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل لا تدرك الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما سنصرف الآيات وليقولوا درست ولنبينه ولنبينه لقومه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 fún ànábíwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwọn mùsùlùmí ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán rẹ̀ kó mọ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wá gbé títí láíláí àmín níbi tí a bá tafsírò wa lánàá ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ lénìí o náà ni ọlọ́run ọba ń sọ ìjìyà èyí tí ó máa bẹ fún gbogbo ẹnikẹ́ni tó bá ń parọ́ mọ́ Ọlọ́run ìtọ́lọ́run ò pé tó ń pèrè bẹ́ẹ̀ àìtọ́lọ́run ọba ò tó sí tó lòun ti wà ń bẹ́ẹ̀ ìtọ́lọ́run ò sọ nítorí owó tó fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn ọlọ́lọ́run sọ ọlànà ìsọ àbí ẹnikẹ́ni. So, tó bá tiẹ̀ sọ pé ọlọ́run sóun lánàbí ọlọ́run bẹ́ẹ̀ sì ni ọlọ́run ò pé lánàbí ọlọ́run ìjìyà tí ó máa bẹ fúnrú àwọn ènìyàn bẹ́ẹ̀ ìjìyà ọ̀nà mẹ́ta ni ìjìyà atalákọ̀ọ́kọ́ ẹni tí kìí ṣànàbí ọlọ́run tó pera rẹ̀ lánàbí ọlọ́run tó bá yẹ pé ibi tá ti ń lo ṣẹ̀ríà ìdájọ́ rẹ̀ alakọ́tì wọ́n gbọ́dọ̀ pa ni ìjìyà alákọ̀ọ́kọ́ nù àmọ́ tí wọn ò bá lo ṣẹ̀ríà láwùjọ tá a bára wa ìjìyà ẹlẹ́ẹ̀kejì kò lè mórí bọ́ ń àfi tó bá túbá ìjìyà ẹlẹ́ẹ̀kejì òun nínú sàárè nígbà tẹ́mi bá fẹ́ jáde lára ẹ̀ àwọn ìjìyà kan yóò tọ́ sí tó bá sàárè yóò jẹ àwọn ìyà kan nínú sàárè bákan náà tó bá tún wá dijọ́ gbẹ̀ndà alkiyama yóò tún wá jẹ ọ̀kọ́tọ̀pọ̀ ìyà lọ́dọ̀ ọlọ́run nítorí wípé tí ó ń sọ ọlọ́run òṣìṣẹ́ lánàbí ó parọ́ nípa ìntọ́lọ́run ọbọ̀ pèrè olọ́lọ́run ọba ń jẹ́ bẹ́ẹ̀ nínú òfin ọlọ́run ọ̀tọ̀ ni tọ́lọ́run wí ọ̀tọ̀ ni tóun sọ tó sì mọ̀ bẹ́ẹ̀ bóyá nítorí àǹfààní kan àbí mi irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹni ìyàniláyà ìjọba ìjàkìyàmà àfi ẹ bá túbá nìkan ló lè mórí bọ́m̀bẹ̀ a ṣàlàyé lè fún wa lánàá ká tó wá kúrò lórí àyà yìí àwọn tọ́lọ̀ ń ṣe lánàá bí ọlọ́run gan-an ọlọ́run fòfin dè wọ́n ọlọ́run kàn tú wọn lẹ̀ pé wọ́n lè máa sọ tó bá wù wọ́n ọlọ́run tú wọn lẹ̀ pé kán sọ àwọn èèyàn dẹrú ọlọ́run fòfin dè wọ́n ámbẹ̀lẹ̀ tàṣe ẹni tí kì í sàn nẹ́bí ọlọ́run tó ń parọ́ bọ́lọ́n sùn lánàbí ọlọ́run tó wá sọ àwọn èèyàn dẹrú ní tó bá ti sọ wọn ò gbúdọ̀ yí padà gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá lòdì sí inú eléyìí náà nìkan tí a lánàá ibẹ̀ náà láti wá bẹ̀rẹ̀ lẹ́ni pẹ̀lú ògùn ọlọ́run a'udhu billahi minash shaitanir rajim bismillahir وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي أو قال أوحي إلي ولم يوحى إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون أبريتتم القرآن بلور orúkọ أبا الله allah ọba tí ó kẹ ògbò wa láyé ẹni tó bá ṣe tọ́lọ́run ọlọ́run olóhun ò ní kẹ́ ẹni tí ó sì ṣe tọ́lọ́run bó bá wọ ọlọ́run ọlọ́run lè kẹ́ òun náà ṣùgbọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama arahim odò ẹni tó bá ṣe tọ́lọ́run nìkan lọ́lọ́run ó kẹ́ níjọ́ náà abẹ́lọ́run kó kàwá kunú ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́run ọba ni wàá mẹ́ni abdulam. ọlọ́run ní kò sẹ́ni tó ṣàbòsí tó ẹni tó parọ́ mọ́lọ́hun ọba tó dáa asàlàyé fún wa lánàá ọ̀nà wo lèyàn lè fi parọ́ mọ́lọ́hun ìntọ́lọ́hun ò pè ọ́ kò ló jẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ tọ́lọ́hun ò rán ọ kò lọ́lọ́hun rán ọ sẹ́nìkan alájí ọlọ́run ní sọ báyìí fún yín ìyẹn ń bẹ níta báyìí wọ́n lè ní òun ṣe é ṣe kára ọlọ́run wá ní kóhun ó wá ṣàdúà ìjọ méje fún ọ pé ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ní kò sọ ẹni tó ṣàbòsí tó ẹni tó ń parọ́ mọ́ ọlọ́run ó kọ tí kìí ṣe tọlọ́run tó ń pọ ọlọ́run bẹ́ẹ̀ òfin ọlọ́run èyí tí òye olóye òun ọ̀tọ̀ ni tọ́lọ̀ wọn bá sọ ọ̀tọ̀ ni tí ń sọ fáwọn èèyàn. wàmẹ̀ ní abúlé ọlọ́ni kò sẹ́ni tó ṣàbòsí torúfẹ́ ẹni bẹ́ẹ̀ abẹ́ni tó tún sọ wípé ọlọ́run ọba fiṣẹ́ ránṣẹ́ sóun kò sẹ́ni tó ṣàbòsí torúfẹ́ ẹni bẹ́ẹ̀ nígbà tá a sì rí arípọ́lọ́run ọba ọ̀ràn níṣẹ́ kankan ọlọ́wọ́ bá ní kò sẹ́ni tó ṣàbòsí tó ẹni tó ń sọ pé òun náà lè sọ irú Qur'an òun lè gbé kalẹ̀ irú tó ń bẹ náà Qur'an òun lágbára láti lè múrú ẹ̀ wá abóhuntì ẹ̀ lè fọwọ́ àbùkù kan ní ti ń bẹ nínú Qur'an ọlọ́ni kò sẹ́ni tó ṣàbòsí tó ẹni tó bá sọ bẹ́ẹ̀. wọ́n lè الظالمون في غمرات الموت ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tó bá ṣe báyìí alábòsí ni wọ́n ń tẹ́ fi wá mọ̀ ni wípé tẹ́ ẹ bá rí wọn nígbà tẹ́mi bá fẹ́ jáde lára wọn. والملائكة باسطوا أيديهم. nígbà táwọn màláìka bá nawọ́ sí wọn tán fẹ́ gba ẹ̀mí wọn jáde ní ti nira ní ti fìyà jẹ wọn. àkòrèjú àwọn mọ̀lẹ́kà ọmọ sọ pé ayé ẹ̀ jáde kẹ́mi ẹ̀ máa jáde ní tipa. al ọlọ́wọ́n bá nílé mi a máa san wọ́n lẹ́san ìyà àbùkù. bima kuntum taquluna 'ala Allahi ghayra al-haqq. látara tí wọ́n ń sọ nípa ọlọ́run tí ò sódodo kankan ń bẹ. wa kuntum an ayatihi tastakbirun àti nípa ìgbéraga tí wọ́n ń ṣe sófin tọ́lọ́n ìdí nìyẹn tọ́rọ wọn ò fi já sí ibi tá a wí ìyẹn la ṣe lálàyé fún wa lánàá ṣùgbọ́n lẹ́nì ọlọ́run ọba ni wọ́n lọ́kọ́ díjí tùmú náà fòrọ́dà kama khalaqnakum. وتقطع بينكم وضل عنكم ọlọ́run ọba ní kẹ́nìkọ̀ọ̀kan wa ká ṣe pẹ̀lẹ́ kóníkàlùkù wa ká mọ̀ wọn ara wa nítorí pé wọ́n lọ́kọ́ rí jí túmú náà fùrọ́dá. ọlọ́run ọba yóò máa sọ fún kó àwa tó bá dìjọ́ gbẹ̀dẹ̀ alkiyama nítorí wípé nígbà fẹ́ wálé ayé àjọjọ wá papọ̀ báyìí oníkálukú wa lọ́kọ̀ọ̀kan èjèèjì ni la fi wáyé a sì padà lọ sọ́dọ̀ ọlọ́run lọ́kọ̀ọ̀kan kódà táwọn èèyàn mẹ́wàá bá kú papọ̀ kí wọ́n ó sin wọ́n sínú sàárè kan náà wọn ò ní ríra wọn ọlọ́run ní ẹ padà wá bá wa lọ́kọ̀ọ̀kan kó wá ní ó wà lọ́tọ̀ọ̀tọ̀ wá pàdé ọlọ́run tó dáa nítorí pígbà tá dá yín lákọ̀ọ́kọ́ ọjọ́ náà ọ̀tọ̀ọ̀tọ̀ la dá yín kódà ìbejì ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run ọba ṣètò dídá kó wá bẹ́ẹ̀ ṣe wá lólórí òjò rí bẹ́ẹ̀ náà ni kó wa yín ó wà á pàdé ọlọ́run ọba yín lọ́tọ̀ọ̀tọ̀ kóníkálukú ó lè lọ pàdé ọlọ́run pẹ̀lú nǹkan tó bá gbélé ayé ṣe láìsí pé nìkan kó papọ̀ mọ́ tiẹ̀ òun ló fi jẹ́ wípé tẹ́mi bá jáde lára kọ́mọnì yóò tún fojú kàwọn ara lé ẹ̀ ìyókù dínú àlìjẹ́ náà àbínú náà ọlọ́mọṣẹ́wá lọ́mọ náà àǹfààní ta ní náà ní bá ṣe wà yìí o lè rí ìyàwó rẹ báyìí o lè rọmọ rẹ báyìí o lè ráwọn ẹbí rẹ báyìí ṣùgbọ́n jọ́tẹ̀mí bá ti jáde òpin dé ẹ̀ tó fojú kara yín mọ́ ẹlòmíà wá sọ wípé ẹ nígbà tí bàbá wa kú tí ìyá náà bá wá kú ẹ̀sìn sẹ́gbẹ̀ ara wọn àbáwọn yẹn sọ bẹ́ẹ̀ kí ni túmọ̀ yẹn ká lè máa bára wọn ṣe àbí. kódà kẹsì wọn sójú kan wọn ò ní ra wọn anabiwa muhammad sallallahu alaihi wa sallam nínú hadith albarra bin azib nígbà tó jíṣẹ́ ọlọ́wọ́ bá ń ṣàlàyé fún wa wípé bọ́lọ́ ń bá gba ẹ̀mí mùmìnì ọlọ́wọ́ gbà á pẹ̀lú rọrùn láì ní múnira lọ́wọ́ àṣàlàyé èèyàn fún wa àdìsí kọ́kọ́ sọ ńgbà tá a bẹ̀rẹ̀ tafsir ká má gba àwọn lásìkò wọn mẹ́mí yẹn lọ sánmà ìgbà tán bá wá dá ẹ̀mí yẹn padà sí i lára nínú sàárè àwọn màláìka méjì wọn wàá bí léèrè wípé mọ̀rọ́bùk ta lọ́lọ́run rẹ yóò dáhùn má kílàsì tó ṣe láyé yóò sọ wọ́n bi léèrè wípé kí lo orí sọ nípa arákùnrin ta aránsìn oná ìlànàbíwá Muhammad sallallahu alaihi wasallam yóò rọrọ sọ lérí ẹ̀ tó bá wá sọ tán fanada munadin minas sama ìpè kan wà wá láti sánmà ìpè kan yóò wá láti sánmà à ń sọdá a ah, ẹrú sì mi ó ṣòdodo wọ́n wàá sọ bẹ́ẹ̀ ẹrú yìí ó òdodo ló sọ ọlọ́wọ́n wà ní lahu min aljanna ọyọ ẹtẹ kan fún láti inú àlìjẹnà kíta yìí ó sì dènù sáré rẹ̀ nínú àwọn ìgbádùn tí ó rí ni bákan náà ọlọ́run tún ẹ̀dá náà bíbùl òjò ojú wọn funfun ojú wọn dùn rí wọn rẹwà òkú yóò wá máa béèrè ta wa nìyí ẹni yóò wá máa sọ fún wípé ana amaluka sọ́ọ́lẹ̀ fìdúníà èmi náà níṣẹ́ eré tó ṣe ń gbà gbogbo àwọn èyí tó fara ṣe tó gbowó lérí tó títẹ̀ láṣẹ ọlọ́run yíyàgò fún tọ́lọ́run ọba òfẹ́ nínú sẹ́ẹ̀rẹ́ ìtọ́lọ́run ó padà fi dá nìyẹn níjọ́ náà ọmọnìyàn wa máa gbọ́ lẹ́nu ẹ̀ wípé èmi ní sẹ́ẹ̀rẹ́ tó ṣe láyé ìyàwó rẹ̀ nù ìyá alágbájá tẹ̀ bá ń bẹ́ ń bí ni ẹ mọ̀ pé ọlọ́run gbàdúrà àwọn ọmọ ká bí mo ṣe dúró yìí odidi ẹran adìẹ kan níbẹ̀ wá láì fowó rà ọ̀fẹ́ jẹ́ kó mọ ìgbádùn tó ń gbá bí kò rí kó débẹ̀ àbí bí kí nǹkan kan ó sì gbé wọn náà kí wọn náà ò délé kọ́ ọmọ sọ bó ṣe jẹ́ bí ó ṣe rí inú sàárè náà nìyẹn ìgbádùn tó ń rí yẹn bó ṣe dùn mọ́ tó yóò mọ̀ ní ya Rabbi Allahumma akimisa ọlọ́njá yóò tètè parẹ́ kí n lè láǹfààní àti pàdé àwọn ará lè kó lè sọ ìtọ́jú rẹ̀ rí yìí ṣe tu wa bákan náà ṣùgbọ́n tó bá yẹ pé dàkejì ni tó bá yẹ pé yà lòun tọ́ sí yóò wá máa sọ pé yà rọ́bì láàtúkìmí sàá pé ọlọ́run dákun mọ́jà yóò parẹ́ o torí wípé ìròyìn wo ló fẹ́ sọ fáwọn ará ilé ẹ̀ torí pé ààyè tó wà yẹn àwọn ntí ń rí wọ́n ń sọ fún pé kékeré lèyí o tọ́lọ́mbá tún wá gbé ọ̀dìdín pábánbárì ìyá òǹbẹ ọlọ́run dùn ó mọ mánéjì eléyìí ọlọ́run mọ́jà yóò parẹ́ ọlọ́run ọba wa ní bẹ́ẹ̀ ṣe wáyé bẹ́ẹ̀ náà láàṣẹ mú yín kúrò lọ́kọ̀ọ̀kan èjèèjì bẹ́ẹ̀ ṣe máa kúrò ń bẹ̀ nìyẹn torí pé jọ́kan náà kọ́ la bí gbogbo yín wá sáyé inú ìyá kan kọ́ ni gbogbo yín gbà wá sáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni kó wá fi wáyé oní kó wá wá sílé ayé lọ́tọ̀ọ̀tọ̀ báyìí náà láti ṣe máa da yín padà lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́kọ̀ọ̀kan èjèèjì kóníkálukú ó lè pàdé ní tó gbélé ayé ṣe lóun nìkan tẹ́nìkan ní bá pín bẹ́ẹ̀. ọ̀rọ̀ ọba ni wàlàkọ́ni jí túmù náà fòrọ́dá fòrọ́dá ó jẹ́ jamu fardan fardan fùrọ́dá ọlọ́run ọba ní àwọ ọlọ́run nígbàtí gbogbo wa bá wá padà sọ́dọ̀ ọlọ́run tán ọlọ́run ọba ní wàhálà kọ́dí jí túmú náà fùrọ́dá ṣèbó ńlẹ̀ dé yìí lójú yín bí ẹni pẹ̀ ní wá mọ́ ṣèbó náà lẹ ti dé wá bá wa lọ́kọ̀ọ̀kan èjèèjì tí gbogbo yín fi tán ọlọ́run yìí kánjú kò kánjú rárá bó ti wùlẹ̀ kó mọ lọ́kọ̀ ọ̀kan èjèèjì náà ni ó mọ mú gbogbo wa sọ́dọ̀ ni ó mọ mú gbogbo wa sọ́dọ̀ ọba ni ẹ ti dé wá bá mi lọ́kọ̀ ọ̀kan èjèèjì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wá lákọ̀ọ́kọ́ ọjọ́. ọlọ́wọ́n bá ní wàtà arọ́kìtò kọ́wọ́ ìnákan gbogbo nǹkan tàkàwálà kéèyàn ó máa di kó nǹkan jọ kó máa kó gbogbo ẹ̀ jọ kó máa dì í jọ ọlọ́run ọba ní wàtàràtún máa kàwálìnákún àwọn nǹkan tá a fi jíǹkì yín àwọn nǹkan tá a kó tì yín láyé ní owó ní dúkìá ní nǹkan gbádùn ayé ọlọ́run ọba ní ṣe gbogbo ẹ̀ lẹ́ ti dàálẹ̀. ọlọ́wọ́n bá ní wà tàràkìtò mọ̀ àwàlínà kùn wàrọ̀ àdùnkù rẹ̀ kan. ọlọ́wọ́n bá ní ẹ ti kéèyàn ó tààrọ́ kankan òun náà ni kéèyàn ó gbàgbé ẹ̀ kéèyàn pàátì kéèyàn mọ̀ rínà mọ́ ọlọ́wọ́n gbogbo ń ta fi jíǹkì yín láyé. gbogbo ń ta kó síwájú yín tó ń jọ yín lójú bí ẹni pẹ́ ní kú mọ́ ọlọ́run bá ní tèmi gbogbo ẹ̀ náà ó náà lẹ ti dà sílẹ̀ sẹ́yìn yín ẹ̀yin ti dé wá bá wa fura dà lẹ́yìn nìkan ẹ̀ mú nǹkan kan wá nígbà tẹ́ ń bọ̀ ẹ̀ lọ ẹ̀ múyàwó wá nígbà lọ ẹ̀ múlé wá ẹ̀ ní múlé lọ ẹ̀ mú táìtù kankan wá pírẹsidẹ́ǹtì ìdí nìyẹn jọ́gbọ́dá kìyàmà ọlọ́run ò fẹ́ gbọ́ pé pírẹsidẹ́ǹtì torí pé ó mú yẹn wá nígbà tó ń bọ̀. ọlọ́run ọba ní láṣọ tẹ́ ẹ wáhun náà lẹ́ padà wá bá wa ìdí nìyẹn tó jẹ́ pé jọ́gbọ́dá kìyàmà ọlọ́run ò fẹ́ mọ pé pírẹsidẹ́ǹtì lọ ṣèbáyé ń bí ló ti jẹ́ ọlọ́run nǹkan kan ṣoṣo tọ́lọ́run recognize níjọ náà òun náà ni ìmọ̀ àmọ̀lò ẹni tó nímọ̀ tó já àfa tó lo tó mọ̀ ọlọ́run ó pọn wọn léjọ náà. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات يرفع الله ọlọ́run ọba ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ ọlọ́run ọba gbọ́ á gbé yín ga níjọ́ náà àmọ́ àwọn tí wọ́n bá tún wá jẹ́ onímímọ̀ àwọn tá a fún ní mímọ̀ nínú yín tí wọ́n ń lo ìmọ̀ wọn àgbéga tiwọn yóò tún lé kankún ọlọ́run ọba ka ìmọ̀ àmọ́ lò ọlọ́run kà á kún púpọ̀ ló fi jẹ́ pé ẹnikẹ́ni tó bá mọ pàtàkì ìmọ̀ tó gbé lọ́wọ́ ó gbọ́dọ̀ fi wọ́lẹ̀ torí pé ntọ́lọ́wọ́n bá wá fi ka ìmọ̀ ẹ̀sìn kún kí ló tún tóbi mọ́ lọ́dọ̀ ọlọ́run làáfà fi sọ pé asibibi ilmi nàfà máa dọ́lò ìlàfẹ́ ọ̀mọ́ máa rọ́kọ̀ bá láọ̀rọ̀ já máa tọ́rọ̀ tọ́ ẹ̀rọ ọ̀rọ̀tàfà ìlàkàmọ́ tọ́rọ̀ wàkọ́. àsìbíbi ilmi ìnàfà ìmọ̀ onímímọ̀ ó ti tó àǹfààní tó téèyàn wá ó ń bẹ níbi ìmọ̀ téèyàn bá mà ìnàfà lókùrúgbà tí mọ̀ yẹn bá ti wúlò fún wọn tó nímọ̀ táwọn èèyàn sì sàǹfààní látara tó mọ̀ ìyẹn ti tó. àsìbíbi ilmi ìmáàmù Ṣàfi'í rahimahullah ó ní ìmọ̀ mi ó ti tó mi asibíyèbè ẹlẹmẹ ẹnà ó nígbà tí mọ̀ mi bá ti wúlò fẹ́mi tí mo ní ìmà tó jẹ́ kí n mọ kí lọ́lọ́run ọba fẹ́ kí lọ́lọ́run ọba ọ̀fẹ́ kí lèèyàn lè ṣe téèyàn lè fi kọsẹ̀ níwájú ọlọ́run tí mọ̀ mi bá ti tọ́ mi sọ́nà lọ́bẹ̀ àṣìbí ẹni tí mò ń wá mo ti rí táwọn èèyàn náà bá sì ṣàǹfààní níbi ìmọ̀ ọ̀hún حسبي بعلمي نفع ما ظل إلا في قما àfààní máa dúlù kò sí ti ń sọ yẹn dẹni yẹ̀yẹ́ kò sí ti ń sọ afá dẹni àbùkù ìlà fi tàn máa bí ìbá ṣe kéèyàn ó wọ̀ táfà bá ti ní para hàn tó bá ti ní wọ̀ bíà bá ti lójú kòkòrò tó bá ti sọ pé a fẹ́ kọ̀sẹ̀ bọ́ ṣòkòtò kan pẹ̀lú àwọn ará ayé ìyẹn ni mo má bùkún wá tí o bá ti dúró níbi tọ́lọ́wọ́n bá fi sí gbogbo tọ́lọ́wọ́n bá ti kíyèsí àtúbọ̀tán dáadáa máa ń bẹ ń bẹ dáadáa ìmọ̀ ń bẹ ń nítorí pé gbogbo tí máa jọ àwọn èèyàn lójú láyé òfútù fẹ́ tẹni bẹ́yẹ bá fòlò òkè lọ títí títí ń padà bọ̀ lẹ̀ tọ̀rọ̀ kọ́ ìlàkàmẹ́ tọ̀rọ̀ gbogbo ń ta pátá yóò padà wá kẹ́gùn síbi pé kò sí mọ́ ni bọ́ọ̀ bá jẹ́ president ń padà á di wípé president ìgbà kan rí bó o bá jẹ́ gbá bó o bá jáwo níbi kò sí mọ́ náà ni ó padà wá kàn yẹn ọlọ́run ọba fi sọ wípé lákọ̀ọ́dẹ̀jì ìtumú náà fún ọ̀dà ọlọ́run ọba ní ó tán báyìí ṣèbó ńlẹ̀ dé wá bá ọ̀rọ̀ yìí ọlọ́run ọba gbé wá nínú lọ́rìl màáfó ọ̀rọ̀ tí ó wáyé nígbà tí gbogbo wa tá a bá déwájú ọlọ́run tá a tọ́lọ̀ ń gbé òwò àdìde tá à ń bẹ ní òwò ọmọlúwàbí kò ní sàsọ lára ẹnì kọ̀ọ̀kan wa kò ní sí nǹkan kan tá a mú lọ́wọ́ ń jọ náà ọlọ́pàá wa pé wà lákọ̀ọ́dé jẹ́ náà fòrọ́ dáa. ọlọ́wọ́n ọba ní sọ́tán ìwọ president kọ̀tán ìwọ ọba ayé kọ̀tán ìwọ ń jìbìtì ayé ọ̀tán ìwọ àfipá jayé pamọ́lẹ́kúnjayé ọlọ́run níṣẹ́ kọ̀ tán wà lákọ̀ọ́rẹ́ jí tún mú náà fúrọ́ dáa ọlọ́run níṣẹ́ bó ń lẹ dé wá bá wa lẹ́ni ẹ̀mú kankan lọ́wọ́ ọwọ́ aláṣọ níwọ̀n nìkan kódà ìyàwó ò mú ìyàwó lọ́wọ́ wájọ́ náà ọmọ rẹ tó bá rí ọ kódà kò ní fẹ́ dúró níbi tó wà ìyàwó rẹ tó bá kẹ́bi pọ̀ wá ń bì kan kò ní fẹ́ dúró ń bẹ̀ onáwó máa sá ni yọmọ ya fi rúlú mẹ́rin omi náà kí njọ́tọ̀ mà nìyí ó máa sá fọmọ àyà ẹ̀ ọmọ nìyí ó máa sá ìyá ó sá yóò sá fún ìyá tó bí yóò sá fún bàbá tó bí jẹ̀mọ́ bẹ́ẹ̀yẹn bá wá mọ àgbọ́yé lórí jíjọ́nà ó ṣe rí tọ́lọ́wọ́ bá ń sọ yìí sẹ́yìn ò ní ṣe pẹ̀lẹ́ èyíkéyìí nínú kò bá wà èyíkéyìí nínú ọlá tá a bá kó sí ọ lọ́wọ́ jogun ọmọ níwọ̀n ẹlòmíì ọ sọ pé àwọn làwọn wà mẹ́ẹ̀ ẹ̀bẹ̀ nìkan ní bẹ́ ń bẹ̀ kó tó débẹ̀ tọ́ba tó yà ó tún ní sí ń bẹ̀ mọ́ ẹlòmíì ni ó mọ́ wà ń bẹ̀ bá ní ẹ lọ mọ̀ ọlọ́wọ́n ó sọ bọ́lọ́run ṣe sọ yẹn kì ṣe pé ìkìbár kì ṣe pé kì láàyò fi dùn ìkìbár kì ṣe pé ó ń fún wa nírò ọlọ́run ọba ń sọ ní sọ pé kò tán sọ́tàn dìyín báyìí tún mú un náà ọ̀dà ṣe fún dé wá bá láì mú kankan lọ́wọ́ bàbá gbogbo yín pátá lẹ̀ dé wá bá wa níwọ̀n nìkan gbogbo titus pátá tó ní láyé táìtù kan tó nítumọ̀ ńjọ́ náà ó náà ní mẹ̀sìn ọlọ́run ó ní mẹ̀sìn ọlọ́run nìkan ní táìtù tọ́lọ́run lè wo máwọn ànábì ọlọ́run máwọn àwọn àwọn onímọ̀ tí wọ́n lo ní tí wọ́n mọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì níjọ́ gbẹdàlì kìyàmà ọlọ́run ọba yóò pe àwọn èèyàn wípé nígbà tọ́lọ́run bá yanjú ọ̀rọ̀ àwọn ọmọ aná tọ̀rọ̀ wọn bá tó bá já síbi tó já sí tán ọlọ́mọ sì ti wá bẹ́ẹ̀ torí wípé àwọn ìpele bọ́lọ́run yóò ṣe ṣètò náà níjọ́ náà ọlọ́run ọba sọ anábì ṣàlàyé ẹ̀ àwọn ọmọ náà ọlọ́run yóò kọ́kọ́ yanjú ọ̀rọ̀ wọn wọn lọ́nu náà àwọn ọ̀sẹ̀ bọ́ àwọn kèfèrí yóò wá ṣẹ́kù mùmìnì mùnáfìkì tó yẹ pọ́lọ́ wọn bá rí gbà àyà rẹ̀ àmọ́ láyé mùmíní làwa náà jọ ń pè ọlọ́run ọba fẹ́ fi sẹ̀sìn tí àbọ̀kẹ́nu rẹ̀ ó ti máa dùn pé à nígbà tí yẹn ju àwọn tí ó wọ̀ náà àwa tó kù yìí àlùjánnà ni ẹ̀sìn tọ́lọ́wọ́n kan fi kan mùnáfìkì ó náà ni wípé ìmọ́lẹ̀ ó bá máa tàn lára àwa mùmíní báyìí àwa tá sin lọ́n kọ́lọ́n kó pé bẹ́ẹ̀ fún wa ìmọ̀lẹ̀ ó wà máa tàn lára wa àwọn mùnàfíkì wà máa sọ níjọ́ náà ọlọ́run bá ní yawma yaqulul munafiquna wal munafiqati lilladhina amanu unzuruna. yawma yaqulul munafiquna wal munafiqati lilladhina amanu unzuruna náà kúrò lẹ́sìn ọ̀rìnkọ́. ó ìmọ̀ dùn bẹ́ẹ̀ o.

ẹ̀sìn gbogbogbò ó wà ẹ̀sìn olórí òjòrí ó ń bẹ níjọ́ náà ọlọ́mọ pé tí wọ́n alẹ́sìn ẹ̀sìn gbogbogbò ó náà làwọn ẹ̀sìn kan tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ nígbà wọn bá gbé gbogbo wa dìde èyí ó ṣẹlẹ̀ àti mùsùlùmí àti kèfèrí lájọ wà ń bí èyí nínú àwọn ẹni tí wọ́n kọ́kọ́ fara gbá ẹ̀sìn yẹn ọ̀kan nu wọn làwọn tí wọ́n jẹ rìbá láyé interest owó èlé ọlọ́run ọba ní la yakumuna illa kama yakumu alladhi yatakhabbatuhu shaytanu minal mas dhalika bi annahum qalu innamal bay'u mithlu riba wa ahalla Allahu al-bay'a wa harrama riba ọlọ́run ọba ní àwọn tí wọ́n máa jẹ owó èlé nígbà tí wọ́n ń bẹ láyé a ò ní gbé wọn dìde bí kì í ṣe gbé dìde wèrè ẹni tọ́pọlọ rẹ̀ ti dàrú bá a ṣe gbé wọn dìde ńjọ́ náà nìyẹn táwọn yẹn bá ti wá rí wọn bá ah, kí ló ṣe lágbájá pa ah, olówó èlé ni nígbà tí ń bẹ láyé ẹ̀sìn yẹn ẹ̀sìn gbogbogbò nìyẹn tí ó kọ́kọ́ kàn nínú àwọn ẹ̀sìn gbogbogbò ọ̀kan ni ẹ̀sìn ẹni tó lóbìnrin méjì mẹ́ta mẹ́rin tó wá fi sọ́dọ̀ ọ̀kan jù kan lọ ọ̀pá kan tì ó wá fi sọ́dọ̀ sọ́dọ̀ kan o ti kọ́kọ́ fẹ́yàwó kan nígbà ọ̀yá wa fẹ́yàwó kejì wọlé nígbà kejì wọlé kò náà rí ìyáálé mọ́ tí ìyáálé bá ní ẹ̀ tí ẹ̀ wọ́dọ̀ wa pé ń wo ti lògbà tiẹ̀ ẹlẹ́jẹ̀ tútù lòdè yìí ẹ̀jẹ̀ tiẹ̀ ti di gbígbóná gan kò dá mọ́ kàlùmọ́ alákọ̀ ti anabi ní tọ́lọ́ wọn bá gbé dìde ẹ̀sìn tí ó kọ́kọ́ kàn ní wípé yóò paralyze stroke yóò mú níjọ́ náà ẹ̀gbẹ́ kan yóò yà lulẹ̀ báyìí yóò paralyze àwọn ẹ̀sìn gbogbogbò nìyẹn àwọn tí tí ó kó nù yẹn ó pọ̀ kọ́lọ̀ ń kó sọ wa mẹ́ èyí ò ní amániyàwó méjì mẹ́ta o bó ṣe wá ṣe déédéé o ní kó mójútó ṣùgbọ́n lọ́wọ́ ní tó wọ náà bá ti wá mọ̀ pé o lè ṣe déédéé fáwa àhídà tán. Ya àforí mọ́ ẹyọkan rẹ lẹ́yìn ẹyọkan tó ṣe déédéé mẹ́ta ìyàwó kan tó sọ pé ó ṣe déédéé mẹ́rin ya àforí mọ́ lẹ́yìn kó máa ra ọrọ̀borobo kí wọn náà máa ra ọrọ̀borobo nígbà tí mo wípé àti lè ṣe dédé yẹn kò lè rọrùn fún ọ jama kì í sọ̀rọ̀ àwàdà ẹlòmíín má rẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ra bàtà tuntun èyí bọ́bá ẹ̀sẹ̀ ra bó ṣe ń ra sọ ndébà náà ni ó ti wọ̀ kò tún wọ èyí tí wọ̀ mọ́ ẹlòmí àdámọ́ ẹ̀ nìyẹn kò fi ṣe kà ó náà ni ó sì lè bá a débi kó níyàwó méjì kò ní rántí tilẹ̀ mọ́ ìwọ tó bá ti mọ̀ bẹ́ẹ̀ fáwa ìdàtà yóò di yín mọ́kàn àmọ́ ọlọ́run ọba tó dá wa ó mọ̀ pé ó níbi tá a ti lè ṣe déédéé àwọn ibìkan ń bẹ a lè ṣe déédéé ń bẹ ọlọ́run ò sì ní fi bí wá torí pé òun ló dá wa déédéé tá a lè ṣe òní déédéé ìfẹ́ ọlọ́run ní máa fìfẹ́ sígbáyà kì í ṣagbára wa jẹ̀mọ́ sí bá a máa bímọ méjì mẹ́ta mẹ́rin márùn ìgbọ́n tá bá bí wá nínú ìsàlẹ̀ ẹkùn wa àlè sọ́ta ni. á lè tá a fẹ́ràn jù bẹ́ẹ̀ sì ni àwa la bí wọn ọmọ wa náà ni gbogbo wọn kì í ṣe pé a gbogbo wọn ṣùgbọ́n ọlọ́wọ́ kan ṣàdédé fi ti kan sínú ẹ̀mí wa tí ó yàtọ̀ wọ́n sọ ẹni tó wá ah, ẹni náà nà dáadáa wa tàbí ìwọ ni kò àwọn ò ní nà ọmọ bí nínú nìyẹn àwa ń bèlè ta sí ìyàwó tá lọ fẹ́ nílé ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run ò ní fi yẹn bí wá o hàn lérí ojúṣe ẹ̀tọ́ sáwọn obìnrin o gbúdọ̀ tó dípọ̀ fẹ́ràn eléyìí kọ́ wa kan kó dípẹ́ ti pa ló fi kejì lọ́jọ́ kan rárá anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi fẹ́ràn ìyá wa aisha púpọ̀. tí ò sírọ́ ń bẹ̀ tó fojú hàn àmọ́ níbi tánàbí yìí máa ṣe déédé ìgbà tára ànábì ò yá àárẹ̀ èyí tó jẹ́ sábàbí tánàbí fi jáde láyé ànábì ó wàá sun yàrá ìyàwó kan lénìí pẹ̀lú ara ọ̀yá ànábì ó tún tiraka yóò tún lọ sùtẹ̀lùmí lọ́la ànábì ò ní sọ pé ṣẹbẹ́yìn náà mọ̀ para mi ẹ̀ sáàjì ń dún bí <laughs> ànábì ò sọ bẹ́ẹ̀ nígbàtí àti máa bọ́ sí yàrá kan bọ́ sí yàrá míì tí ò wá rọrùn mọ́ fanabi anabi wa pe gbogbo ìyàwó jọ anabi ni mo fẹ́ gba yọ̀ǹda lọ́wọ́ yín ẹ yọ̀ǹda fún mi kí n dúró lọ́dọ̀ Aisha anabi tọrọ ni táwọn ìyàwó tó kù jọ náà tábà ní kò sáyè kò sí tánabi ò sí wọn wá lọ́dọ̀ anabi ayọ̀ǹda jẹ̀mọ́ pẹ̀lú condition tánabi wa tọ́wọ́ ajẹ́ kémi ni àbí wọ́n pé ẹ má yọ̀ǹda ẹ pa mí ni ibi tọ́kàn mi balẹ̀ sí ni o kò sí à síbẹ̀síbẹ̀ anábì tún lọ gbà yọ̀ǹda lọ́wọ́ wọn torí pé tọ́ wọn ni ọwọ́ ní àwọn méjì oníyàwó mẹ́ta kò wá ṣe déédéé nínú ẹ̀sìn gbogbogbò ọ̀kan nìyẹn ó paralyze ọwọ́ rẹ̀ ó yà lulẹ̀ ńjọ́ náà lẹ́yìn tó bá níyàwó méjì mẹ́ta wọ́n á máa fi ṣe fún àwọn ìyàwó wọn torí pé gbàmí ń bẹ obìnrin yìí fẹ́ kó ṣe déédéé ìwọ lọ́wọ́ àmọ́ sọ pé ọfẹ́ kí ẹgbẹ́ ọkọ rẹ̀ ó yà lulẹ̀ <laughs> nítorí sọ ọfẹ́ kọ́ yà lulẹ̀ látara àti eléyìí ẹ̀sìn gbogbogbò ọ̀kan nìyẹn ẹ̀sìn gbogbogbò ọ̀kan ni fífọ́jú níjọ́ náà wa man a'rada an dhikri fa inna lahu ma'ishatan danka wa nahshuru yawmal qiyamati a'ma qala rabb lima sharitani ama wakodi kuntu basira kola kadhalika atatika ayatuna fanasitaha fakadhalika liyawma tumsi suratu Taha ọlọ́run ọba ní wàmánà àròdàn dìkìrì gbogbo ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ tọ́lọ gbogbo ẹnikẹ́ni tó bá ní bàbá kì í ṣe tọ́lọ̀wọ́ bá wù ní pé yọ bá bàbá ńlá bàbá báwa ṣe fẹ́ ṣe tiwa nìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá ní bídí àlẹ́ máa ń ṣe èyí tó ní báwa ṣe ń ṣe tiwa nìyẹn bá sì ti ṣe kúrò gbogbo ẹnikẹ́ni tí bá ń kọjú tọ́lọ́run pé láyé wá sí òníwáyé ní mọ́tálásì wàmẹ́ni gbogbo ẹnikẹ́ni tí bá ń kọjú tọ́ lọ tí ń dàgùn lá sọ̀rọ̀ lọ wọ́n sọ fún ó gbọ́ ìfẹ́ ẹnu tiẹ̀ ló ń tẹ̀lé. gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé òun tóbi jù ọ̀rọ̀ ọlọ́run ọba lọ. gbogbo ẹnikẹ́ni tó bá lóun gbọ́n ju tọ́lọ́run ọba lọ bẹ́ẹ̀ bá sọ tọ́lọ́ntẹ́ sọ tànàbì fún yóò ní àsìkò ikọ́ mọ́ láyé ìjọ nìyẹn wọ́ọ̀kì kìí sàsìkò yí máa gbẹ̀yìn tó bá ń sọ bẹ́ẹ̀. ọlọ́run ọba ní gbèsè ayé tó le láàjẹ́ kó gbé ó lè lówó ó sì lè ní dúkìá ṣùgbọ́n ẹ súnmọ́ ìgbésí ayé àìníbalẹ̀ àyà àìníbalẹ̀ àyà ìdààmú ìfúnpinpin oní ó máa gbé láyé. tó bá rí gbẹ́ndé àlìkìyàmà á gbèdìde láfọ́jú òun ò ní rìnà níjọ́ náà yóò wá máa nílẹ̀ ọlọ́wọ́n bá mi èé ṣe kí ló dé tí mo fi fọ́ lójú ó nílẹ̀ ọlọ́wọ́n ọba ṣe bígbà tí mo ń bẹ láyé mo rìnà tí mo fi jáde láyé ní ìrẹ́ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba yóò máa sọ fún wípé bẹ́ẹ̀ láàbí ni kàdálíkà bẹ́ẹ̀ láàbí ni látàtí ka àyàtòna àmì àwọn ọlọ́run dé wá bọ ọ̀rọ̀ ọlọ́run wọ́n wí fún ọ ọ̀rọ̀ ànẹ́bì wọ́n sọ fún ọ o sì dágun lásì olóòfẹ́ gbọ́ olóòní tẹ̀lé wákàtà ìdí nìyí táwa náà fi pa ọ́ tì lẹ́nìí máa dúró nípò àfọ́jú bẹ́ẹ̀ ẹ̀sìn gbogbogbò nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan fara kó yẹn jọ náà ló fi jẹ́ pé bàbá mára wa ntọ́lọ̀ wí ni ẹjẹ́ á ṣe ntànàbí wí ni ẹjẹ́ á ṣe wà láyà ọ sí mi ni àwọn ìfẹ́ o ẹgbẹ́ ni làá ṣe wá gbogbo nǹkan lọ́dọ̀ ẹgbẹ́ lọ́lọ́mọ ṣe wá sí yá tètè gba látàyé ń bì kó tó wá dọ̀ràn àwọn ẹ̀sìn gbogbogbò nìyẹn ó lọ bẹ́ẹ̀ ó ju mẹ́ta yẹn lọ nítorí àsìkò lẹ́yìn ìgbà tẹ̀sìn gbogbogbò yìí bá wá wáyé dídájọ́ ẹni tí ó wọ̀ ná ọmọ náà ọlọ́wọ́ kò wọn sínú ná àwọn mùnáfìkì àtàwọn mùmìnì nígbà tí mọ́lẹ̀ bá wá yọ lára àwọn mùmìnì. àwọn mùnáfíkì ọwọ́ a máa sọ wípé rẹ ọlọ́run ẹ̀yin mòmìnì ǹzùrúnà nàtàbísímì náà rẹ kan wọ́n ni ẹjẹ́ káwọn náà ó mú látara ara yìí àwọn ò sí lára tiwa a sì jọ kírun láyé ni a gbà àwẹ̀ ní kí tiwa náà. a gbogbo ẹni tá a jọ kírun lọ́lọ́run kà kì í ṣe gbogbo ẹni tá à ń jọ ń gbààwẹ̀ àwa lè pè ní mùmíní ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ò ká sí mùmíní wàá máa sọ fún wọn níjọ́ náà ìpè ìrìjì ń wárọ̀ àkún ṣé mọ́lẹ̀ lẹ́yìn ń wá ẹ̀wẹ̀ yín yín kẹ lọ mú bàbá yìí náà ń rẹ̀ ńlá ó bá bọ́n bá ó وظاهره من قبله لعداء ينادون ولم نكن معكم قالوا بلى ولكن فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور wọ́n wà á máa sọ wípé ẹ lọ mú mọ́lẹ̀ lẹ́yìn tí wọ́n bá wá wẹ̀yìn káwọn ó mú mọ́lẹ̀ tí ẹ̀wù bọ́lá wọn bá ṣe dójú tì tí wọ́n bá wẹ̀yìn àníyàn kan síjú padà pé àárín mọ́lẹ̀ ń bẹ ọlọ́run ó ti fi fẹ́ǹsì ẹ má di àwọn ẹni tèmi lọ́wọ́ ọlọ́run ó fẹ́ǹsì wọn láìláì wíwá yìí tí wọ́n wẹ̀yìn padà wọn ò ní ráwa mùmíní mọ́ torí pé ọlọ́run ọba ti mọ̀ wọ́n sí mùnáfìkì láyé ṣùgbọ́n àwọn ọmọ kí mùnàfíkì ni wọ́n àjọ ń kírun àjọ ń ṣe gbogbo ẹ̀ ojú mùmí nílà wá fi pè wọ́n ọlọ́run wá fẹ́ dojú tì wọ́n ká lè dá wọn mọ̀ níjọ́ náà ọlọ́run wá fi fẹ́ǹsì suratul hadid ọlọ́run ó fi fẹ́ǹsì odi ìsọ yóò fi yóò fi ṣe bàríà yóò fi yóò fi ṣe yóò fi dí gàgá láàrin wa àti wọn ibi tí odi ìsọ yẹn fẹ́ǹsì yẹn ibi tó bá kọ sí wọn ìyà ni ó máa jẹ́ fún wọn ooru gbóná ni ó máa ni ó máa jẹ́ látara fẹ́ǹsì yẹn ẹgbẹ́ kejì fẹ́ǹsì yẹn tó bá kọ sáwọn mùmí ní ìkẹ́ lòun ó máa jẹ́ ẹ wo bọ́ lọ́hún nǹkan yìí kò kò dàrú lọ́dọ̀ ọlọ́hún ọmọ bí sọ yanjú ẹ̀ wọ́n wàá máa sọ ń dọ́nà alámúnákùn máàkùn ṣe kírun ní nígbà tá à ń bẹ láyé ṣe bá ní kódà àjọ tẹ̀síìrì ni wọ́n wà máa sọ bẹ́ẹ̀ kọ́ọ̀lù balẹ̀ ọlọ́run ní ẹ̀sọ́ ẹ̀ fún wọn lẹ́sìn lóòótọ́ ni àjọ kírun ni àjọ gbà àwẹ̀ ni kódà àjọ lọ mọ́kà ni. ṣùgbọ́n yìí lẹ ara yín lè mà fàtàǹtún àǹfòṣàkùn àlìfitínàtù àwọn àfọ àpè fìtínà wọn pè ní ṣíríkù nígbà míì fatantun anfusakun ẹ̀yin lẹ ta pásítọ̀ ọlọ́run ẹ fi tọlọ́run hàn ṣùgbọ́n tí ń bẹ nínú yín kúfúrú ni ìtọ́rọ̀ yín fi já síbẹ̀ nìyẹn ẹ wá ń ṣe iyèméjì ṣé tọlọ́run ni ká ṣe ni ẹ ṣe tọlọ́run díẹ̀ ẹ ṣe tèṣù púpọ̀ ẹ ṣe tọlọ́run díẹ̀ ẹ ṣe tèṣù púpọ̀ àtàrà bá sí tún mí náà ṣákì àtàrà búṣù kéèyàn mọ́ ọmọbi tó yàn ń lọ ọlọ́wọ́n bá níbẹ̀ ṣe ṣe ní ẹgbà tẹ̀ ń bẹ láyé ìyẹn ń bẹ bẹ́ẹ̀ láàrin àwọn mùsùlùmí lẹ́ni tá bá sọ fẹ́lómi pọ́lọ̀ ń wí ànábì wí tí bbc ò bá tí ì kọ́nfàmù ọ̀rọ̀ yẹn kò ní gbàgbọ́ má bá sọ fẹ́lómi pé ọlọ́run wí ànábì wí kò ní gba ọ̀rọ̀ yẹn gbọ́ ó dìgbà tí káyọ̀dé bí ọdún tó ànábì sọ báyìí kò ní kaakún ó lè ní ọ̀rọ̀ yẹn gan ó tako ìmọ̀ sáyẹ́nsì àyàfìgbà tọrọ ọlọ́run bá tó dọ́gba pẹ̀lú ìmọ̀ sáyẹ́nsì kó tó gbàgbọ́ wọ́tàrà bọ́sù tún ẹfẹsẹ̀ kan sílé ẹfẹsẹ̀ tó pọ̀ síta ẹ sí ní wá ń ṣe méjì ń di gbáǹdà o bóyá tá a bá ṣe kèfèrí díẹ̀ wọ́n lè fi wá ṣe gọ́vnọ̀ wọn lè ebi gọ́fúnà náà lẹ ti dà yìí níta fẹ́ dà yẹn lẹ ti dà ó ti tán bẹ́ẹ̀ bá lóun fẹ́ dépò tó torí ẹ gbàgbé ẹ̀sìn rẹ̀ ẹ̀rù ọlọ́mbàyàn níjọ́ téèyàn bá kú òní ní ẹgbẹ́ gọ́fúnà wọn ò ní ẹgbẹ́ òkú sọ́tán ẹni tó ya dìdìrìn jù láyé olè tó fẹ̀sìn rẹ̀ lẹ̀ nítorí ipò ẹni tó ya afọ́nú jù láyé olè tó fẹ̀sìn rẹ̀ lẹ̀ torí pọ́ fẹ́ fẹ́bìnrin ẹni tó ya torí rẹ̀ dàrú jù tí ò nírò rí jù òun lẹni tó gbàgbé ẹ̀sìn rẹ̀ nítorí pé ń wáṣẹ́ ọlọ́run bá ní wàgàrà tí kún mú lẹ àmàní yìí mo fẹ́ digbá mo fẹ́ dà òṣèbó ló tàn yín jẹ nígbà tí ń bẹ láyé títí táṣẹ tọlọ́run tó fi kò lé yín lérí amúrùlá almout tí kò fi wá mú yín ikú ọmọ pírẹsidẹ́ǹtì ọmọ gọ́vùnà kọ̀mọ kọmíṣánná yóò mú ọ bó ṣe mú wèrè bẹ́ẹ̀ náà ni ó ṣe mú ọ. wàdọ́rọ̀kún bíi láì algarur algarur níbẹ̀ yẹn aṣ-ṣaitan báwọn afọ́nimọ̀ tafsir ṣe tú èṣù tàn yín jẹ ìdí nìyẹn tọrọ yín fi já síbi tó já sí lẹ́nu ibi tọrọ àwọn mùnáfíkì abala bẹ̀rù ọ̀rọ̀ wọ̀nyẹn jù bẹ̀rù yọ wàá ku àwa tá a gbọ́ra wa ní mọ́mí. tó bá pa àwọn wa ní mùmíní nínú àwọn tá a ń bẹ tó ẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ èyí tó sì ń bẹ lára ẹ̀ ọlọ́run wà ní ọyá ìwà kọjá lórí afárá àsọ̀rátì afárá yẹn tá kọjá ń mùmíní nìkan ló kọjá ń bẹ̀ oníkálukú wa máa kọjá ní híhà tó bá kọ sọ́lọ́ yàtọ̀ kọ sí súnà ànábì sallallahu alayhi wa alayhi wa sallam bí tànábì ṣe bàbára lẹ́mí kọjá ń ẹlòmíì ń bẹ kọjá ni ẹlòmíì ń bẹ kọjá bíi pé yóò ṣubú bí ó ṣe ṣe kọjá ń bẹ làwọn ó kọjá ń bẹ̀ bàbá tún wá kọjá bẹ̀ yẹn tán àwọn tí ó jábọ́ padà jábọ́ àwọn tí wọ́n bá jábọ́ ń bẹ̀ yẹn kì í ṣe pọ́ máa náà ni wọ́n ọlọ́nkàfẹ́ jẹ́ wọ́n rí fìrí iná wọ́n fara gbaná díẹ̀ kọ́tù tó yọ wọ́n ọlọ́mọṣe tí wọ́n bẹ́ẹ̀ jẹ́mọ́ ìrìn pọ̀ ọkà èyí tá à ń ṣe yìí láyé yìí òun ló sì kéré jù nínú ìrìn àjò ẹ̀dá pátápátá ọlọ́gọ́rùn-ún ọdún tó bá ti ń lọ́gọ́rùn-ún ọdún tọba ti ń di ọgọ́rùn ọdún ó lé wọ́gọ́ gbádùn ara rẹ mọ́ kódà ọgọ́rùn ọdún yẹn gan ò ní gbádùn ara rẹ mọ́ kódà kó lálàáfíà ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ni kéèyàn ó rí ojú ẹgbẹ́ èèyàn kájọjọ sọ̀rọ̀ gbogbo àwọn tí ó mọ̀ wà pẹ̀lú ẹ àwọn in tó ń sọ kò ní yá wọn mọ́ kíní kan ah, ah, ah, ìdáyé gbà náà ẹni tó tún lè mọ̀ ń pọ̀ ọ̀rọ̀ yìí lágbàá gbogbo wọn ti kú tán nìkan ọ̀wá sẹ́ni tí ò ní rere ṣe ò ní rẹ́ni bá ṣeré wọ́n ṣàfihàn sínú ilé ẹ̀yẹ sádùkú báyìí gbogbo àwọn yọ̀bọ̀ tó mọ̀ sí etí wọn bọ́ ọ̀fẹ́ bá ń ṣe eré tiẹ̀ ò papọ̀ mọ́ tiwọn tiẹ̀ wọn náà papọ̀ mọ́ tiẹ̀ mọ́kọ̀tán látara àdé eléyìí gbogbo ń ta lò láyé ń bó ti wulẹ̀ ó pọ̀ tó ó kéré sí ń ta lò nínú sàárè àwọn ìpele tí ó wàá ṣẹlẹ̀ bá a ṣe ń sọ yìí ìṣẹ̀lẹ̀ ẹjọ́ kọ̀ọ̀kan yẹn ó fẹ́ tó ìṣẹ̀lẹ̀ odidi ẹgbẹ̀rún ọdún kan bá a ṣe sọ yẹn bàbá wa kọjá ń bẹ̀ tán bàbá wa ń wo níwájú báyìí lẹ̀kùn àlìjẹ́nà là ń wò yìí ọlọ́run tún wá gbé yẹn ni pé ó ṣeé ṣe kárí nínú yín ẹnìkan tó ní tẹ́ níra yín sínú ó ṣeé ẹni tó gba ẹ̀tọ́ ẹnìkan mọ́ tiẹ̀ ó ṣeé ṣe kó wà ó yá oníkálukú ó bá ọlọ́run ẹni ọgbà ẹ̀tọ́ mi kan nígbà tá à ń bẹ láyé ọlọ́run ọ̀ wá fún padà kò sì ní rí tí ó fi fún níjọ́ náà yóò fẹ́ lè mọ ìyàgbé ara torí pé tí ó wà lùjẹ́ náà lọ́ọ̀kan báyìí ọlọ́run sì ti jẹ́ kó rí iná ó ti rí ní tó ṣẹlẹ̀ ọlọ́run àtọ̀ nígbà tó ti di pé orí tó fi san ọyẹ mọ yọ nínú iṣẹ́ iṣẹ́ tó sì fẹ́ gbé ọwọ́ léun náà lápòjúwe ká ní fifty percent fifty gẹ́gẹ́ náà ló ní wọ́n bá tún yọ five ọba di forty five tọ ọyẹ dá padà yàwó malikí ya màtí láà máa ló wàlà wàlà dùn. ولا أبوك ولا أم ولا نسب ولا أبوك ولا أم ولا نسب يوم القيامة لا مال ولا ولد ولا أبوك ولا أم ولا نسب yawma alkiyamati ìjọba da alkiyama là ń sọ̀rọ̀ rẹ̀ ìjọba wàlá wàlá owó tá a ní tá a bá fi ṣe tọ́lọ́hún kò lè wúlò ó ní plus èyí tá a bá fi ṣe tọ́lọ́hún á rí níjọ́ náà. yawma alkiyamati la malu wàlá wàlá owó tá a ní tá a bá fi wàlá màálù wàlá wàlá gbogbo ọmọ tàbí bó ti wulẹ̀ kún jẹ́ èèyàn tó láyé tá a bá taari wọn sójú ọ̀nà ọlọ táwọn ọmọ náà níbùlà pa dáadáa ní díẹ̀ sí tọ́lọ nígbà tá a jáde láyé wọn ò ní wúlò níjọ náà. wọ́n lá àbọ̀ káwàlá. bàbá tó bí wa bó ti wulẹ̀ kó sí dáadáa tó àníírí nǹkan kan jẹ nínú iṣẹ́ rí ẹ̀ nínú ìran ta ti jáde kò ní ṣe wá láǹfààní àbá mi tí wọ́n sọ pé wọ́n tó ń mọ́tò lọ́kọ̀ọ́bùrẹ̀ tó ń ṣe látàlẹ̀ ọ̀rọ̀ ṣe wọ́n tó ń mọ́tò lọ́kọ̀ọ́bùrẹ̀ tó ń ṣe látàlẹ̀ ọmọlẹ́kẹ̀ àmọ́tìlá máa lọ wàlá wàlá dùn. وضمة القبر تنسي ليلة العرس وضمة القبر تنسي ليلة العرس àfààní وضمة القبر kò sẹ́nìkan tó mórí bọ́ mẹ́ẹ̀ tá a bá wọnú sàárè ilẹ̀ ọkọ̀ọ̀kọ́ ní ọwọ́ bá ọ o ti ń gun mi ti pẹ́ yóò bá fún ọ fẹ́ lẹ́ẹ̀kan náà yóò tún fi ọ lẹ̀ kò tí ọ̀bọ̀n bí èèyàn. ليلة العرس وضمة القبر تنسي ليلة العرس nínú ọjọ́ tí èé kúrò mẹ́mórí èèyàn ọjọ́ téèyàn bá kọ́kọ́ gbéyàwó wọlé alẹ́ ọjọ́ náà ìyàwó gidi là ń sọ o ká má sì gbọ́ o kìí ṣe èyí tó o ti jẹ gbogbo oúnjẹ tó máa ṣe kó tó wọlé gbogbo adùn tí ń bẹ kódà o ti gbóyún kó tó wọlé lálẹ́ ẹjọ́ tó bá wọlé gan kò kò ní mínì torí pé alẹ́ yẹn kulẹ̀ ti pọ̀ sẹ́yìn tẹ́lẹ̀. òrùjọ́ téèyàn kọ́kọ́ níyàwó tí wọ́n mú ìyàwó wá bá ọ pé ó di ìyàwó rẹ òru ọjọ́ yẹn èyí gbàgbé ẹ̀ ṣùgbọ́n tí sáré bá fún wa gbàgbé ọjọ́ náà. wàdúrà tó ọlọ́run ọba tó dá wa ó ń sọ nísọ kò tán dì yín báyìí wọ́lọ́kọ́rí jí tó mú ọ̀nà fúrọ́ọ̀dá ọlọ́run ọba ní ṣé kò tán báyìí òun lẹ́ẹ̀dẹ́ bá wa kò sí bọ́dígáàdì kankan kò sí kítúni kò sí kankan. òǹlẹ̀dọ́ á bá wa níwọ̀n nìkan òmúyàwó lọ́wọ́ òmúyàwó òmúyàwó òmọ́mọ lọ́wọ́ kama khalaqnakum awwala báyìí náà la ṣe dá yín lákọ̀ọ́kọ́ ọjọ́ torí púpà tó ń bẹ láyé kò sí kan tó mú wá ń bẹ̀ òmówó wá òmọmọ wá òmúyàwó wá o dúkìá kankan wá o móye kankan wá o mú táìtù kankan wá bá a ṣe tún da yín padà nìyẹn lókolóbó. ọlọ́run jẹ̀mọ́ gbogbo ẹni tó bá ní etí téèyàn fi gbọ́rọ̀ èyí náà tó kóníkálukú ṣe pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni ọba gbọ́ nǹkan kan mọ́nú ọ̀rọ̀ lọ èyí tá a kà yí lọ ọlọ́jọ́ kọ̀ọ̀kọ̀rọ̀ nílé rẹ̀. ọ wà helpless ta ní kí ni ọ jẹ́ níwájú ọlọ́run lókòlóbó báyìí òun ló dé níwájú ọlọ́run tọ́lọ́n bá wá ní kó pàdé dáadáa nínú sàárè ọ wà máa bẹ̀ lọ́n pé ọlọ́run ṣé báyìí náà ló sì ṣe fáwọn ìyàwó mi náà ṣé báyìí náà ló ń ṣe fáwọn ọmọ mi náà jí n tiẹ̀ rí wọn kí n lè mọ kọ̀ǹdíṣàn táwọn náà wà ọlọ́run dá yóò tètè parẹ́ báyọ̀ òun bá sì parẹ́ náà òun ní túrí wọn. bọ́lọ̀ bá kó gbogbo wọn àjọ bó orí wọn báyìí gan ò ní tiẹ̀ wò wọ́n ó jọjọ pàdé nínú náà ọlọ́run kó se wá bẹ́ẹ̀ nígbà tá ẹ wá a padà gẹ́gẹ́ bẹ́ẹ̀ wá lóko wọ́n tọrọ máa kún kún. wọ́n tọrọ ọlọ́run ọba ní ṣẹbẹ́ ti fi ilẹ̀ báyìí gbogbo ohun tí ò jẹ ráyè tán lọ́run ọba mi ò gbúdọ̀ mọ́ wa ń bẹ́ ojúmẹ́wò òdojú ẹni sọ́tán sówe ojúmẹ́wò òdojú ẹni só ṣiṣẹ́ mọ́ gbogbo ohun tó kọjọ yẹn á mú ọ kúrò ń bẹ̀ wọ́n fi ilẹ̀ ó fi ilẹ̀ sẹ́yìn anabi wa sallallahu wa sallam anabi ní tí ọmọ anabi adamu tó bá yẹtìbáìwò thalatha nǹkan mẹ́ta ni ó tẹ̀lé lọ síbi sàárè ahaluhu àwọn aráalé rẹ̀ ó tẹ̀lé wàmáàlùhù dúkìá rẹ̀ ó tẹ̀lé bọ́yọ́ lọ́kọ̀ wọ́n fọkọ rẹ̀ gbé lọ́bẹ̀ wàhámẹ́lùhù iṣẹ́ tó ṣe láyé yóò tẹ̀lé fàyárí jùhùsùnáàní méjì ó padà tán bá sin tán àwọn ará ilé rẹ̀ ó padà bó ti wulẹ̀ kan fẹ́ràn rẹ̀ tó bí àwọn bá ní ọkọ òun ni bó wà ní báyìí ṣé wàá dín wọn ó sìn ẹ̀yìn náà mọ́ wọn bí ẹ̀rì yóò sùn sẹ́yìn yóò padà fámìlì ó padà ọmọ ó padà ìyàwó ó padà ọkọ ó padà ọkọ rẹ̀ náà fi gbé ọ lọ mo ní ẹ̀dá kù ṣé ṣé wọn ìtọ́ ẹnu wọn sí ọ̀já sórí síìtì ọkọ̀ sódà kan lè rí ká lè máa rí lò ìwọ́ ló ní nǹkan rẹ ẹgbẹ́ ibẹ̀ wọn ò nítorí ẹ̀sìn ọkọ̀ yẹn pẹ̀lú ẹ̀ wọn ò gbé ọkọ̀ yẹn padà ẹni tó bá lọ́kọ̀ lò wọn ò pín fóònù tiẹ̀ wọn ò máa lò bí wọn ò sì pín wọn àtà wọn àpéwọ́ ẹ̀ fàyàbùkọ àmàlù iṣẹ́ rẹ nìkan ló kù tí ó bọ̀ wọ̀ bẹ̀ iṣẹ́ òun làwọn amójútó yìí èyí tí ó padà òun látẹ̀ bá ti ní òjá ara yìí tọ́lọ́n ọlọ́run bá ní wa taraktum ma khawwalnakum wara'a zuhurikum ọlọ́run ní gbogbo yín pátá ẹ padà fi sẹ́yìn ni ẹ jùúlẹ̀ gbogbo ń tàbí jíǹkì yín láyé gbogbo ń tẹ́ ń kójọ yẹn gbogbo ń tó bàbàrà lẹ́mìí yín gbogbo ń tí ò jẹ́ ẹ̀rí tọ́lọ́run ọba ṣe yẹn ẹ padà jù sẹ́yìn. ọ̀rọ̀ máa ń yára. الذين زعمتم أنهم فيكم شركاء ọlọ́ni ẹnìkan kọ́ bẹ́ẹ̀ sì ni wà mẹ́nara máa kún ṣùfà àkún gbogbo àwọn tẹ́ẹ̀rọ wípé àwọn ni alátìlẹ́yìn yín àwọn tẹ́ẹ̀ kà sí igi lẹ́yìn ọgbà yín nígbà tẹ́ ń bẹ láyé àfi tẹ́ẹ̀ bá fẹ́ tẹ́ òní òní gba títẹ̀ àti àfin tẹ́ ẹ̀ bá fẹ́ lù ni ò ní dún àwọn èèyàn ń bẹ bẹ́ẹ̀ láyé tí lágbájá bá ti ń bẹ àfi tí kì í bá ṣe pọ́rẹ́ mi ni pírẹ́sidẹ́ǹtì àbí tí kì í bá ṣe pé gọ́fúnà èmi àti ẹ̀ báyìí la ṣe rí ọlọ́wọ́n bá nígbà tẹ́ bá wá dé wọ́n máa nàrà ọmọ akùn ṣùfà akùn gbogbo àwọn onígilẹ̀ yìí àwa ní rí wọn pẹ̀lú yín ọlọ́wọ́ àwọn ẹ̀dà ojú tì ọ́ ìwọ nìkan lọ wá kọ̀tán gbogbo àwọn igi lẹ́yìn ọgbà rẹ ò ní rí wọn gbogbo àwọn nǹkan míì tó kà wọ́n tó gbé wọn sípò ọlọ nínú ẹ̀mí bọ́lọ̀ ń bá pè ọ́ lẹ́ẹ̀mẹwàá lẹ́ẹ̀kan ò dáhùn ṣùgbọ́n táwọn wọ̀nyí bá pè ọ́ lẹ́ẹ̀mẹwàá ọ jẹ́ pé wọ́n nígbà ogun ẹlòmíín bẹ kọ́ mọ́ fáti àkà dáadáa ṣùgbọ́n mọ́fọ̀ọ́ gbogbo ọfọ ìyájọ àwọn ìyá tó ṣe kínní àwọn ìyá tó ṣe gbá àwọn ìyá tó ṣe gbá àwọn tó dẹnu kodò tó mi ọ̀jáde lẹ́nu àwọn gbogbo ẹ̀ ọmọ ṣùgbọ́n ẹni ó ka fatia ẹnì kan lè dàn láàmú bó ṣe máa kà náà ọlọ́run ní tó bá di ijọ́ náà wọ́n máa nàrọ̀ ọ̀ma akún ṣòfà àkún a ò ní rí pẹ̀lú yín jọ́ náà gbogbo àwọn igi lẹ́yìn ọgbà yín gbogbo àwọn tẹ́ẹ̀fẹ̀yìntì tẹ́ẹ̀ fi ń pààyàn tẹ ní òsì tí ó ṣẹlẹ̀ tí nǹkan kan ò ti ṣẹlẹ̀ gbogbo ẹni tẹ́ ẹgbẹ́ mi lé tẹ́ ẹ fi ń fi ìyà jẹ aláìṣẹ̀ láyé lẹ́ẹ̀fi máa rí lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa nílẹ̀ Yorùbá ilé àmàrọ̀ ìmọ̀rọ̀ bíi àfẹnudọ́lọ́wọ́ bábá sàánú ẹlẹ́bọ̀ lọ́pọ̀lọpọ̀ wọn ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ náà ni pé díẹ̀ ọkùnrin ò tó díẹ̀ ọkùnrin ò tó ẹlẹ́mìíràn ni ikùn tẹ̀ ń wò yìí òun ti lọ jẹ̀wọ́ ó ń jẹ nǹkan ó ti yẹ kíní kan ó ti ṣe kíní kan káàbà lè máa bẹ̀rù ẹ̀ à nílẹ̀ kéèyàn ó lówó díẹ̀ ọkùnrin ò pọ̀jọ́ tó fẹ́ kó lówó pọ̀jọ́ tó fẹ́ ta ni wá ń kíyèsí ọ ṣé ń tọ́ jẹ ní kíyèsí ọ ní àbọ́lọ̀ ojú tí ọ̀njọ́ tó ọba kú àríṣe kọ́lá kọ́lọ́wọ́n bá kó bá forí yìí kọ́lọ́wọ́n bá kó bá wa kẹ́ ó rìnrìn àjò lọ ìlú èbò ìgbà tó wá fẹ́ múra kóun fẹ́ padà wọ́n wá ní ẹ̀dá ẹ̀dá ti búùkù flight wọ́n ti búùkù ẹ̀ ẹ̀jẹ̀ kò wọ́n wọlé òun fẹ́ sùn òun fẹ́ rest tó ń bá ti rest tó bá di time báyìí ẹ̀ wá jíun òun fẹ́ rest sùnsùn yẹn náà ló sùn ní òjì mọ́ tọ́ba sọ wípé ká mọ̀yàn kéèyàn ó rìn gbogbo wọn bẹ ń agbọ́dọ̀ tọ̀ pábọ̀ sáhún kí padà kán yẹ ó náà ni Abíọ́lá gbogbo ibi èyí ò lè wọ̀ lálọ́ láàfin ọ̀yọ́ ńlá láàfin kìnní kan kìnní kan mẹ́rẹ̀ẹ̀rìndínlógún ẹgbẹ́ náà ló ti fi kí pàtà ó ń dáná irọ́ ni gbogbo ẹ̀ dhalika bi anna Allaha wal haqq wa anna ma tad'una min duni wal batil ọlọ́wọ́n bá ń dhalika bi anna Allaha wal haqq bá ní kò lè má rí bẹ́ẹ̀ òun nìkan lòdodo ọlọ́run nìkan lòdodo ló ṣe é fẹ̀yìntì yóò bá ní gita fẹ̀yìntì tí ò lè gbani dúró bọ́bá wọ́lu ní irú igi náà ò lè ṣèyàn ní sùtà ọlọ́run ló tó fẹ̀yìntì fatawakkal ala al-hayy alladhi la yamut gbogbo ẹni tí bá kú kò ṣe fẹ̀yìntì níjọ́ tó bá fẹ̀yìntì tọkàn rẹ bá balẹ̀ o lè dọ́dọ̀ ẹ̀ wọ́n sẹ̀ jáde láyé lánàá náà ojú tí ọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ọba àlàyé tí ò ní kú láéláé òun ló dùn fẹ̀yìntì torí pé tọ́lọ́wọ́n bá bá dáwọ́ bínú rẹ̀ léèyàn lérí èyàn rórí gbà ọlọ́wọ́n bá ní tó bá dijọ́ gbé dà ńjọ́ náà àwọn àmọ́ bí wọ́n léèrè ọlọ́wọ́n bó sọ pa sọ pé má nàrọ̀ má akun ṣùgbọ́n akun àwọn àwọn àwọn igi lẹ́yìn ọgbà yín tẹ́ ẹ gbójúlé tí bàbá báyìí bá sì ń bẹ láyé kò sí wàhálà bọ́ bá so fẹ́ ó ti débẹ̀ bọ́ba lálá kan fẹ́ o ti débẹ̀ ẹ bá yẹ̀wò ẹ bá yẹ̀wò jẹ́mọ́ ìfọkànbalẹ̀ wàá dà kò sí amúnù ìfọkànbalẹ̀ ń bẹ níbi kéèyàn ó dó tọ́ lọ ẹni tá a sọ fún pé lọ́la ọ̀kadà ọgbà ọ ò ní kú o ṣùgbọ́n ó dàrú ó délé àrùbọ̀n sẹ́mi pé látòní ẹsẹ̀ gbọ́n ò ti máa ràn ẹsẹ̀ yóò tún wà pé ah, bóun ni ó ṣe wá tí <laughs> yóò ti máa fíìlì nǹkan yóò ti ṣẹlẹ̀ sí ṣùgbọ́n ẹni tí ó mọ̀ pé nǹkan kan ó ṣe òun lọ́la ọ̀kadà bá gba ooru ọba ẹ̀sà mọ̀ kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ tọ́lọ́ wò pé kó kó jù báyìí lọ njẹ́ ọjà yẹn lẹ́nu tiẹ̀ nìyẹn torí pé kò lọ wádìí kankan ṣùgbọ́n ẹni tó lọ wádìí njẹ́ ọmọ bẹ̀rẹ̀ pé kí la lè ṣe tí ó gbà kò sí nǹkan o bó sùnúnú lé gan ọ̀kadà yẹn wọlé yọ kàn ẹsẹ̀ o irú ẹni yẹn tábà wá ní òforíkalẹ̀ fún ọ̀sàjàmáà lẹ́ni kọ́kadà mọ́kọ lẹ́sẹ̀ yóò forí kan yóò forí kan lẹ̀ fún láàfífi yá pé kò sí balẹ̀ àyà ń bẹ̀ a máa tini lójú lẹ́ni ẹni tó bá sá tọ́lọ́ bá ti bò láṣìírí díẹ̀ ọ̀daràn sọ̀rọ̀ kìíní ẹni tí wàá bá fẹ́ràn là máa fún má fún mi lówó kankan o pa mi fẹ́ bí ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn ẹ oní ọba adẹ́gbẹ̀jì ológun kà àpótí ibi tí ó dì sí i eléyìí fún lélẹ̀ ní tí ó pa ọ́ náà nù. wọ́n máa ń rọ màákùn ṣọ́fà ààkùn lẹ́dínà sàǹtùm ànáhùn fífún ṣùwàká. ọlọ́run ọba ní ojú tì yín òun lẹ́dí wá bá wa lénìí ààrẹ nìkan kan pẹ̀lú ẹ̀ babaláwo rẹ tó gbójú yẹn ẹ̀jọ́ wá oníṣègùn rẹ tí kì í bá ti ẹ̀jọ́ wá ẹ̀ àfà onídàáyà àsìn ajẹ́bí idán àrí pẹ̀lú ẹ lónìí. gbogbo àwọn tó jẹ́gi lẹ́yìn ọgbà rẹ ọlọ́run ọbọ̀ sọ pé ojú tì ọ́ wọn ò tẹ̀lé ọ wá. gbogbo àwọn tó rò páwọn ni wọ́n sì pẹ̀rẹ̀ ni wọ́n kàn dí ọlọ́run láti ṣe ń tọ́fẹ́ lérí ẹ ẹlòmíì àti ẹ̀bá débi pé pẹ́ẹ́ bẹ́ẹ̀ lẹ́ni máa ṣe sìnà bẹ́ẹ̀ ni àwọn alání ọmọ ṣe sìnà ẹni máa mutí bẹ́ẹ̀ ni àwọn alání ọmọ mutí gbogbo bí ọba lè mutí dé máa mú tọ́ba àdìjọ́ gbé dalẹ̀ kí a máa sọ fọ́lọ́hún pé àwa la ní omu kọlọ́wọ́n bá kó wọ kó wọ láàpò wá ń wájú ẹ̀ kó bá wà yá fi ẹ̀ máa mú tiẹ̀ ṣe mọ̀ pé kéèyàn máa yàgbẹ́ lẹ́nu kó lòun sọ̀rọ̀ tẹnìkan bá ń tàn ọ́ jẹ lérí èèyàn tó ní ọmọ kírun mọ́ tó lòun ó gbé e. à yà sọ fún mi ẹ ẹ ẹ tòbí kákọ́kọ́ wo tòbí ìsefa side ẹja máa kí náà bẹ́ẹ̀ bá tún lòyún náà ọjọ́ ìran wọn lọ́wọ́ náà nìyẹn. àwọn ànábí ọlọ́run ọba gan ìwárìrì ọlọ́run á mú wọn ẹ̀rù àbà wọn jìnnìjìnnì ó mú wọn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ní tọ́lọ́run bá dájọ́ ní sánmà torí pé ọlọ́run ọba náà akídà alùsùnà wàlìjàmáà ó náà ní wípé Allahu alkalam sifatun min sifatillah ọ̀rọ̀ sísọ ìròyìn ọlọ́run yàtàkálámù mọ̀tá ṣáà wà kẹ́fà ṣáà ọlọ́run ọba ń sọ̀rọ̀ bó ṣe wù ú nígbà tó wù ú ìgbàgbọ́ àwọn èèyàn kan ni wípé ìgbà tọ́lọ́run ọba ti sọ̀rọ̀ tán kò sọ̀rọ̀ mọ́ gbogbo tó bẹ́ẹ̀ sọ ó ti sọ tán sínú lọ́wọ́lì mahfuz ọlọ́run wa dákẹ́ là ìyẹn sàkídà alùsùnà ọ̀jàmà ọlọ́run ọba bìsìn kúláyà omi òwà fi ṣáà tọ́lọ́n bá ti sọ̀rọ̀ ní sánmà lọ́hùn ní sáàtì ọ̀la ìwárìrì bí àrá gbígbà téèyàn wọ́ chain bá nàbí ṣe sọ nìyẹn lórí àpá bí ó ṣe dùn wọ́ọ́rọ́ bí gbogbo ó ṣe mì tìtì nìyẹn àwọn màláíkà tí wọ́n ń bẹ ní sánmà keje gbogbo wọn máa bira wọn wọn máa fi yẹ wọn gbára wọn gbogbo wọn yẹ wọn máa dún fún kíni khud'anan lillah oníkálukú onítọ́ fún ọlọ́run o fún ọlọ́run tí gbogbo wọn máa ṣe ni kùránì ọ̀rọ̀ ọlọ́run làwọn ń gbọ́ látún ń jobu wọn fi nǹkan tán kí làbá ń sọ náà kí ló wí àwọn ń ṣe bẹ́ẹ̀. àwọn màláíkà bí wọ́n ṣe tó gbogbo wọn bí wọ́n ṣe wọ́n papọ̀ wọ́n dúró gbogbo àwọn sí òsì òní mọ́dà kọ́ọ̀lá rọ̀bùkù kí lọ́lọ́run wí kí lọ́lọ́run bá wá tún wí wọn ni kọ́ọ̀lá làhàk ó sọ òdodo ni lágbájá ọmọ lágbájá nǹkan báyìí ó ṣẹlẹ̀ nǹkan báyìí yóò fòrò èyí yóò ṣẹlẹ̀ sí èyí ọ̀gá èyí ó dẹni rẹ̀lẹ̀ bọ́lọ́mbà ti ń dájọ́ rẹ̀ ní sátì ọ̀la bẹ́ẹ̀ jìnnìjìnnì ó bá wọn mọ̀lẹ́kà bẹ́ẹ̀ tábà tí wọ́n ń sọ èmi ò gbọ́ wọ́n máa gbogbo wọn bá ti ń gbọ́ wọ́n máa gbọ́ lọ́n tóbi jìnnìjìnnì ó mú wọn àwa ń bèlè tà sí ìwọ ọ̀sọ̀kọ́ lọ́hùn àwọn ará ni wọ́n máa mutí níwájú ta ni. Wa ọlọ́run bá fi wá sọ níbí ẹ̀jẹ̀mọ́ ẹ̀ má jẹ́ wọ́n tàn wá jẹ àwọn èèyàn míì gbà tàn jẹ báyìí ẹ̀ lóòótọ́ ni wà lí ọlọ́run wà níbo níbo kí ló jẹ yó ọlọ́run bá ní àwọn àmọ́ sọ fún wọn wípé. wọ́n máa ń ẹ̀rọ mẹ́rẹ́kùn ṣọ́fọ́rọ́ ẹ̀kọ́ èéṣe tá a fi ráwọn agi lẹ́yìn ọgbà yín pẹ̀lú yín lé nígbà tẹ ẹdẹ wá bá wa. alladhina za'amtum annahum fikum shuraka àwọn tó ṣe pípa tẹ́ ń bẹ láyé ẹ ti fi wọ́n sípò ọlọ́run yín ẹ ti gbé wọn sípò ọlọ́run wọ́n ti dọ́lọ́run ọba kékeré mọ́ yín lọ́wọ́ ọlọ́run bó ni bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yín náà kò yẹ kẹ́ dárìn ó yẹ kó ṣe báyìí kọ́nà ya máa bọ̀ tẹ̀lé wa bó ṣe yẹ kẹ́ ẹ jọ wá nìyẹn ojú tí òwò nìkan ló dá wa òòrí wọn èyí ò nìkan tó jàmọ́ kó nìkan ló kó wa ká jókòó jẹ́jẹ́ ibi ọlọ́run bá ní adúró sí ká dúró ń bẹ̀ ká má tayọ àlà ká má tàpá sófin ọlọ́run ẹnì kan ò ní gbà ọ́ lẹ̀ lọ́wọ́ ọlọ́run àfi kó o ṣe tiẹ̀ kó o lè pàdé ọlọ́run ọba tó dá ọ pẹ̀lú dáadáa. ọlọ́run ọba ní bẹ́ẹ̀ tí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ sọ làkọ́dútakọ́ tọ́ abẹ́yìn nàkan gbogbo ohun tó so yín pọ̀ yẹn ti já. Ja bẹ́ẹ̀mi ṣe jáde lára rẹ ó ti já òòrí wọn mọ́ àwọn náà ò lè rí ọmọ àyà ìjẹ́ kó yẹ wa wípé bí èèyàn bá ti jáde láyé kò sí báṣepọ̀ kankan láàrin rẹ àtàwọn tó ń bẹ láyé mọ́ ó ti já ẹ bọ́dọ̀ bá dojú ẹ ẹja lójú olórí bàbá wa àgbà ń gbọ́ báyìí kò gbọ́ nǹkan kan kò gbọ́ òun ni kẹ́ ẹ máa bẹ lọ́wọ́ fún kọ́ lọ́wọ́ foríjì ẹyẹ ẹja lọ pé ẹlẹ́dẹ̀ òun ló jáde òní sọ̀rọ̀ àwòrán rẹ̀ sì lè jáde lóòótọ́ ṣe bá lè jẹun lónìí ó sì á lè tó báwọn ṣe báwọn náà máa ń ráwọn kò dán tí wọ́n ó ju pépà alẹ̀ tí ó di one thousand naira ṣe bí ìṣújú ni ìṣújú ni yorùbá náà lọ sọ pé bá a bá kò kún pópó aláàyè ní dáhùn alààyè náà ni jẹ̀mọ́ ọlọ́run ọba ní làkọ́ríta kọ́tọ̀ abẹ́yìn náà kún àárín yìí ti já kò sí nǹkan kan mọ́ kò sí papọ̀ kò sí ìbáṣepọ̀ kankan mọ́ ló fi jẹ́ wípé nínú tó fẹsẹ̀ rinlẹ̀ nínú súnà gẹ́gẹ́ bí àfọ àwa Ibn Qayyim al-Jawziyya wọ́n mú wá nínú kìtàbù Ruh wọ́n ní ẹ̀mí tẹ́mi bá kú ẹ̀mí máa ń ríra wọn ṣùgbọ́n marhala ríra wọn yẹn kì í ṣe ríra èyí tó jọ pé èèyàn jọjọ wà papọ̀ ó wá nínú hadith òkú tó ti kú ti pẹ́ tó ti fọdún tó pẹ́ tó ti fayé lẹ̀ tẹ́kìnì kan bá wá ṣẹ̀ṣẹ̀ kú ẹ̀mí ara wọn tó bá jẹ́ ẹ̀mí dáadáa wọ́n ríra wọn ẹ̀mí yẹn ó ríra wọn yóò wá máa béèrè wípé a lágbájá ń kọ́ kódà ó ti dàgbà gan kódà ó ti níyàwó ó ti bímọ kóhun tó já ẹ láyé pé a kékeré lọ́wọ́ àgbà tó ti já ẹ láyé ìyẹn ń bẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn ò ní lè ṣe nǹkan kan fúnra wọn jù yẹn lọ tó ṣe wípé òkú tó ti kú ó tún lè mọ ohun tó ń lọ láyé ní ohun tó yẹ pé a ẹ mọ̀ kú náà ó jẹta sọ ṣùgbọ́n tí ó máa béèrè ní ọmọ à ń tó ń béèrè òun bẹ́ẹ̀ là òun ti kú tipẹ́ látara ẹni tó bá ti lọ kò ní ṣe pọ̀ kankan pẹ̀lú ẹni tó ń láyé ọlọ́run ọba kọ́ tán àti babaláwo rẹ tó sọ̀wọ́ àtolóògùn rẹ pọ̀ ó ti já àwọn àlìjọ náà tíwà tí wọ́n jọjọ láṣepọ̀ tó ẹ jọjọ ń da nǹkan pọ̀ ẹ lè ríra yín máa. wọ́dọ̀ là ń máa kọ̀ tó ọlọ́run ní gbogbo ń tẹ́ lérò yẹn yóò bọ́ rẹ́lẹ̀ mọ́ yín lọ́wọ́ ń jọ náà gbogbo èrò yín yẹn òtú bá ń tẹ́ ní òjà sí jọ náà gbogbo tẹ́ ń rò yẹn pé yẹn tá bá déwájú ọlọ́run ẹni ayé yẹn lọ́run ọyẹ àbí tó bá kọ́ déwájú ọlọ́run náà at least as pé ọmọ ó gbìyànjú láyé níwájú ìta ni. ọ̀dọ́lẹ̀ ẹlòmíràn ní tóun sọ fọlọ nígbà yẹn tán bá fẹ́ sìn òun òun ní kí wọ́n mi bí kókò iṣu ká gbé sínú sàárè òun tó bá jọ bí àkíyàmọ̀ tán bá sọ òun síbi iná òun ò ní tètè dún wájú òun ó dùn sẹ́yìn pátápátá tábà ti dájọ́ dájọ́ dájọ́ yóò ti máa rẹra kó tó kan òun ọpọlọ táwọn ọlọ àlùjẹ́ndẹ̀ wẹ́ẹ́ ló ti tó la ìlànà. kí ló fọ ọlọ́run pè rí ọlọ́run ọmọ ẹbí rẹ̀ ẹjọ́ lọ́wọ́ ẹni ẹ̀yà ẹ̀ẹ́dẹ́kẹ́lọ́yà rẹ̀ kò sí ìtọ́kọ ọlọ́run pẹ̀lú ọlọ́run ọmọ ọ ṣe báyìí ó ṣe báyìí ọmọ ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó ṣe báyìí ó ní sẹ́nu ṣe é sọ pé mi ì ṣe mi. ṣèbórí ọ látara àdé ẹlẹ́yìn jàmá gbogbo ń tọ́mọ nìyẹn máa rò pé bí yóò ṣe rí ní ọlọ́run kò ní rí bẹ́ẹ̀ jọ́nà àyàfẹ́ ń tọ́ bá gbélé ayé ṣe tán lọ́hún ó nìkan lè ro rẹ̀ ọjọ́ níjọ́ náà kò sì sí bẹ́ẹ̀ yẹn ṣe é ṣe ju bá a ṣe ń ṣe iná lọ ká gbọ́ ká tẹ̀lé ká má ọkàn ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ lèrò èèyàn lè fi dọ́gba pẹ̀lú ntọ́lọ́wọ́n bá fẹ́ tó bá dọ̀jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà abẹ́lẹ́wọ̀n bá nínú títóbi rẹ̀ ọlọ́mọdé mọ́jà àfọwọ́ bólẹ̀ ń jọ́nà gbogbo àwọn nǹkan tá à ń ṣe ọlọ́mọdé àlùwà láyà ẹlẹ́mọ̀ta ní kàfé ta ní àlùlẹ́sàn. àkọ́kọ́ al-injil àti bible nítọ́lọ̀ ń sọ nínú Quran ní injil ọlọ́run ò àtúnrọ àmọ́ ṣé injil ni wọ́n tú sí bible ní là kìí ṣe ìtumẹ̀ so al-injil òun lọ́lọ́run sọ kìí ṣe ìtí tí ń bẹ lọ́wọ́ wọn ṣé yàtọ̀ wà láàrin méjèèjì bẹ́ẹ̀ ni yàtọ̀ wà láàrin ló fi jẹ́ pé nínú Islam alukur'an pẹ̀lú èdè lárúbáwá ó ní ọwọ́ kur'an wà lára ó ní kur'an ṣùgbọ́n tí wọ́n bá tú gbogbo ẹ̀ sédè yorùbá tó yẹ pé èdè yorùbá ni kò sí lárúbá kankan bẹ̀ yorùbá nìkan ni kì í ṣe kur'an ìtumọ̀ kur'an ni fún ẹni tó bá fẹ́ mọ̀ ìtumọ̀ kur'an ṣùgbọ́n àdájọ́ tá a mọ̀ fún kur'an a fún yẹn nítorí pé kì í ṣe kur'an gàgà tá a bá wà lẹ sọ èyí fún kur'an bó wá ní báíbù lẹ́gbẹ̀ẹ́ injil so injil ìwé tó lọ́n sọ̀kalẹ̀ so kò lè ámbèlè tàṣe tí ọwọ́ ti ti wọ̀ àyọkúrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ká mọ́ gbàtàjẹ́ injil ni mùsùlùmí nígbàgbọ́ nínú ẹ̀ ẹni tí ó jẹ wá lówó táwa fẹ́ fún lówó padà ó yá one twenty thousand naira ìgbà táwa fẹ́ fún lówó yẹn padà a bá kó twenty five thousand fún ọba ní twenty thousand ló ń yá wa ó yẹ jẹ́ twenty five àni pé mo fi inú fi dọ̀ fún ọ bẹ́ẹ̀ ni torí pé gbàtọ́ yá mi twenty thousand ipò hundred thousand lọ bọ́ sí mo wá fẹ́ compensate ẹ̀ mo fẹ́ fi ẹ̀mí ìmoore hàn ló jẹ́ kí n fi five thousand yẹn kún àwọn àfáàní kò sí nǹkan tó burú mbẹ́ ó lẹ́tọ̀ọ́ lókùrú ìgbà tí ẹni yẹn ò fi èlé yẹn ṣe májẹ̀mú nígbà tó fẹ́ yá ọ lówó kò sọ pé tó bá ti fẹ́ dá padà twenty five thousand ni kò dá padà ìwọ ló fínúfíndọ̀ ló ṣe àlékún ẹ̀ fún un sí láì fún bẹ́ẹ̀ tó ti wà báyìí ah. bákan náà ẹni tó sálámà tó ní wa alaikum salam wa rahmatulahi wa wa barakatuhu wa magfiratuhu àfáàní sí nọ́ọ̀sù hadith kan bẹ̀ lérí ẹ̀ mo ti ka nǹkan kan lérí ẹ̀ ti pẹ́ lórí hadith ṣùgbọ́n mi lè sọ jasmine mi lè sọ lásọ̀ọ́yán pé bẹ́ẹ̀ ni àgbẹ̀ ọ̀ so bóyá ká fi ìbéèrè yẹn lẹ̀ kí tafsir wọ́n tó ká tó parẹ́ inshallah á sọ ọ̀rọ̀ lérí ẹ̀ àwọn ẹni tó kú tí wọ́n ń sun òkú wọn níná bó wá ní gbogbo ọ̀rọ̀ sàárè tá à ń sọ yẹn wà má kọ́dọ̀kúlá akọ́kọ́dọ̀rì yìí bígbà tí èèyàn ọmọ bọ́lọ̀ ń ṣe tó nù kọ́dà kan parẹ́ mọ́nú atẹ́gùn ìbéèrè tí ó tún jáde ni ẹni tí kìnìún jẹ tó jẹ tó jẹ gbogbo ìgbọ́jẹ tán tegun kí ló wá kọ́ lọ́hùn pẹ̀lú èèyàn nǹkan méjì ló parapọ̀ bá a ṣe wà yìí tí ń já wa arúh wàlìjẹsàd ẹ̀mí àti bọ̀rọ̀gidi ara yìí ẹ̀mí òye kú pẹ̀lú ọ̀rọ̀ tó lálàáfíà lọ́dọ̀ àwọn onímọ̀ ẹ̀mí máa ń jáde ni tó ti ẹ̀mí jáde ni tẹ́mi bá ti jáde ó ti wà nínú bọ́dì. No tọ́lọ́run fi sí ẹ̀mí in tó ní bọ́dì ni gbàtí ń bẹnu ara wa a lè tọ́ka sí bẹ́ẹ̀ tó bá jáde ó jáde pẹ̀lú bọ́dì ó ní bọ́dì ṣùgbọ́n sí arẹ́lẹ̀ yìí tẹ́ rí bọ̀rọ̀ gidi tí wọ́n sùn náà yẹn èèpẹ́ ẹjọ́ kìíní àná òná sùn náà yọkọ̀ sí nǹkan kan tí ẹtí yẹn nítumọ̀ èyí tí ń fìlì ìyà àbígbádùn gan bọ̀rọ̀ gidi èyí ò kọ́ bẹ́ẹ̀ bá tí sàárè èyí ò ti jẹra abẹ́ẹ̀kọ́ yóò ti jẹrà ìbéèrè yẹn kọ́ wá wá pé ńgbà tẹ ní wọ́n mọ lù ní kinní ṣe bóyá ó ti jẹrà ló fi mọ̀ pé èèpẹ̀ ní eléyìí èyí eléyìí èèpẹ̀ ni ṣùgbọ́n ẹ̀mí gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ̀mí gẹ́gẹ́ fúnra ẹ̀ ó ní kéèsì ó ní bọ́dì ìṣó ti yé ìṣó bó ṣe rí nìyẹn ẹ̀ sì lérò òun sún ná tó bá ti di wẹ́ẹ̀lì ó ti jáde kúrò mẹ́. ó sì hàn nínú hadith náà àtọ̀ ẹ̀jẹ̀ kíkì kìnnì kan lẹ́yìn ìgbà tó gbé yóò bá pé tán fàyó ń fakú fi rọ̀ nírú wo tó ṣẹ̀ṣẹ̀ wá tó wá wọ̀ bẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn onímọ̀ ayé wọ́n nílò àti ilẹ̀ náà ní láìfù tí ló ti wà lára rẹ̀ sẹ́yìn ilẹ̀ ẹ̀mọ láìfù ní àbọ̀lọ̀ ọlọ́run tó ní láìfù ó ní bó ṣe rí nu só ti yé wa báyìí tó kọ́ lọ́n kó kó dúró ti wà bákan náà hamru ọtí níbi tí èèyàn ti fẹ́ dáná àkọ́kọ́ náà ọ̀nà tí wọ́n kọ́kọ́ fi fẹ́ ra wọn ó kù díẹ̀ káàtó káwa sọ wípé wọn ò mọ̀ wọ́n wá ti gbọ́ wá sí pé káwọn ó dáná ẹni tó bá fẹ́ fẹ́ ẹni tí ì ṣe mùsùlùmí ìgbàláyé wà mùsùlùmí lè fẹ́ christian tí ó máa jẹ́yàwó lọ́dọ̀ ẹ̀ tí wọ́n máa lọ mọ́sáàsì tó wọ́n máa lọ chọ́ọ̀chì tí ó máa jẹ́yàwó ó sùn mọ́ kò ní ìdíkọ́ wẹ̀ dáná bá kò ní ìdíkọ́ bá parí nǹkan oṣù kó fi wé pọ́nmọ́ náà ni kò ní ìdí kíní kankan orí bẹ́ẹ̀ kó tó lọ fẹ́ torí pé kọ́ wẹ̀wẹ̀ hide kì í sọ̀rọ̀ èèyàn fún torí pé kì í ṣe mùsùlùmí bó tilẹ̀ jẹ́ wípé àgbà wa nímọ̀ràn ká má fi ẹ̀sìn wa ta tẹ́tẹ́ ẹran ilé kúkú bẹ́ẹ̀ bá sọ sáàrin ọgọ́rùn-ún ẹran kàkà kó tara àwọn ẹran ọgọ́rùn-ún ẹran òun mú àwọ̀ tó dáa yọ̀ọ́yà kó tiẹ̀ bá ogun wọn ni kò ní sọ pé torí pé wọ́n pọ̀ òun náà gba àwọn tó dáa lára wọn yọrọ yóò kó bá gbogbo wọn náà ní sọ́jú bá ń lọ àmọ́ yóò obìnrin mùsùlùmí máa ń sọ pé kò sí ní táwọn wá tí ò sí nínú àwọn obìnrin mùsùlùmí bẹ́ẹ̀ yẹn fẹ́ dúdú dúdú mìnìjọ kò sí dúdú rakiraki o dúdú mìnìjọ wà bẹ́ẹ̀ yẹn fẹ́ pupa pupa tó dá ń bẹ bẹ́ẹ̀ yẹn fẹ́ gíga gíga àgùntàsọ ló ń bẹ bẹ́ẹ̀ yẹn fẹ́ kúkúrú àkúrú yẹn ń bẹ àkúrú sẹ́wà àìjó akúrúsẹ̀ wà ń bẹ bẹ́yàn ń fẹ́ medical doctor ó ń bẹ ńlọrin ó ń bẹ ní ìbàdàn ó ń bẹ ní láwọn ọmọbìnrin mùsùlùmí bẹ́yàn ń fẹ́ nọ́ọ̀sì bẹ́yàn kò sí tó ń wá báyìí tí ó sì àwọn pòfẹ́sọ̀ kan mọ́ ọ̀sọ́gbọ́n tí ó jáwọn nígbà táwọn ń kàwé àwọn òrọ́ ọmọbìnrin òótọ́ nígbà yẹn ṣùgbọ́n nísìnyí irọ́ kò sí tó ń wá tá à ní tó ti yí abáyé ẹjẹ ẹjẹ ẹjẹ ká mú ti awá láàsìn wọn àwọn ohinlẹ̀ ẹ̀rọ ọmọkùnrin mùsùlùmí gba àgbà angilis tó ń jẹ ń rí wọn ṣe mùsùlùmí mo ní ẹ eh, mùsùlùmí òhinlẹ̀ náà nítorí jẹ́ bàrúfù náà ìmọ̀ kó o tó délé ní ìsìn tó bá rìn ó rí bí mẹ́ta bí mẹ́rin níbo ń lọ òwò tẹ́ bá ti ń lọ ẹ̀jẹ̀ àjọ máa lọ náà nìyí ṣùgbọ́n ọmọ mùsùlùmí ní obìnrin gba dáàdì mi obìnrin mi lé bàbá mi àwọn àwọn ọmọ mùsùlùmí nìyẹn so ká fẹ́ mùsùlùmí olólórí fún wa láyé tá a bá tún jáde láyé àtijọ́ gbẹdẹ àkàyàmà ẹni tó bá wá bọ́ sínú páńpẹ́ irú bẹ́ẹ̀ tí wọ́n wá ní kó wá dáná àti rí dáná tí wọ́n béèrè ẹran ẹlẹ́dẹ̀ rí odidi ẹlẹ́dẹ̀ nínú tẹ́ẹ̀mù wá ẹran ẹlẹ́dẹ̀ wà mẹ́wọ̀ kì í ṣe ẹran rẹ̀ wọ ẹlẹ́dẹ̀ gangan tí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́ ẹ̀mù náà wá so kọ́lọ̀ ń sànú sẹ́gbẹ̀ẹ́ inú ọkọ̀ ni àbẹ́gbẹ̀ẹ́ kọ́ ni bó o lẹ́sẹ̀ ló gbé lọ tó irú nǹkan náà ló fi yẹ kéèyàn fẹ́ dágbélé mùsùlùmí ni wọ́n ti ń sọ pé ẹ̀yìn ọ̀sán pé ah ṣe bí mùsùlùmí la mọ̀ yín sí kátó wá fẹ́ mọ́ yìí mùsùlùmí ni ẹ̀mọ́ ti wá pé ah, mùsùlùmí ni yín ṣùgbọ́n àwọn ò ní àwọn mutí ń tàwọn o àwọn èsì mùsùlùmí àwọn ń jẹlẹ́dẹ̀ ń tàwọn o àwọn èsì mùsùlùmí so látara àdí eléyìí èyí ò ti tako tọ́lọ́run ní kí wò ó èyí ò wá sọ fún ẹgbẹ́tọ̀ gbogbo nǹkan la ṣe bẹ́ẹ̀ ni àròbì bẹ́ẹ̀ ni àrayọ̀ bẹ́ẹ̀ ni ara orógbó bẹ́ẹ̀ ni ara oyin bẹ́ẹ̀ ni ara mọ́ọ̀tì a lè ra ṣùgbọ́n ọlọ́lọ́ ti déhùn là a lè ra tó bá yẹ pé lórí èèyàn ni wọ́n gbọ́ ọmọ wọn yọ̀ǹdọ̀ ọmọ wọn fún wọn àwọn jókà kan wá ń bẹ tó bá mọ̀ play sẹ́nìkan ló kì í ṣe sẹ́nìkan mọ́ àní fún ọlọ́mọ tó bá fẹ́ lo ọ̀dà pò ti gbọ́ tari ọmọ ọ̀dà ọ̀fẹ́ ọmọ mọ́ òsì àwọn mọ́ ká fi ọlẹ̀ wọ̀ sínú wọ́n wà á bí wọn padà ní èyí tó bá ti fẹ́ mú bẹ́ẹ̀ kọ́ ọ sọ èèyàn máa ń nànà <laughs> wọ́n padà kó mi ò tiẹ̀ ṣe mọ́ pé pé mi ò ọ̀dà mi ṣe mọ́ ọba <laughs> tí lóò ṣe mọ́ ìwọ fi ń lẹ̀ àwọn tó máa ń fúnra wọn lóyún ọmọ kan aláìgbé àdúgbò tó wọn bá bùn lóyún nígbà wọn bùn lóyún wọn bá ní kẹ́ni tó bùn lóyún ọ wá ẹni yẹn bá wá bó ṣe ṣe bìnàbìnà pé ṣé wọ́n ni òun ni wọ́n bá na list sí bó ṣe rí sí yẹn bó ṣe sá lọ kò bá yọjú ìgbà tó wá tún wá rí àwọn kan sáwọn wá bó ṣe dé ọba ni tó wà ń ni wípé òun kọ àwọn pọ̀ ń o òun kọ́ ni o ọba yarí ọ̀rọ̀ bá di bíbẹ́ ìgbà ẹ̀ náà kì í ṣe pé ìtẹ́kọ náà tó bá lágbára náà ni wàá ṣe jọ̀mọ́ lẹ́nudọ́ mẹ́ta yìí àtọmọ wọn wá ọmọ tì ń lé ń ṣe ọmọ tó fún lóyún níjọ́ tí wọn ò sí ń lé ọmọ pápá ọba sáré lọ bọ́yìn ó ti kó lọ sọ́dọ̀ bọ́yìn àti obi àgọ́ àti kò tí ẹ̀ sí kankan ibi tọ́rọ̀ parí sí náà nísìnyí tó o rò sí kankan mọ́tì kankan wá à mọ́tì wá o ẹ tẹ́ ẹ bá ti wá àfọ́dà àwa náà ò ṣe mọ́ ambulance àṣe pé tó tún fẹ́ gbé wọlé gan ó tún lé o bóyá ọlọ́run sì lè lò tẹ́ bá yanjú èèyàn ọlọ́run lè lè kọ́ gba Islam tó bá dọ́dọ̀ rẹ̀ tẹ́ pé pẹ̀lú àníyàn èèyàn ṣùgbọ́n ògbọ́dọ̀ fún wọn lọ́tí ó lè ra mọ́ọ̀tì fún wọn ó sọ pé àwọn èèyàn mutí kì í ṣe pé mùsùlùmí èèyàn mutí ẹgbọ́ yé àyè tó ń fún yàn lọ́tí ẹja máa dé kún mọ̀ bẹ́ẹ̀ mọ ẹ̀yin lẹ́yìn mutí àwa mutí ó kì í ṣe báyìí mutí nìkan àyè mú àyè sì tún rà á fún yàn ẹ máa dé kún wọn mọ stand wa lórí ìyẹn kọ́ lọ́n kó ṣàánú bákan náà ẹ̀ ń ti ǹjẹ́ àlefowó ṣe fídíà ẹ̀ ń tí ò lè gbà tó bá fẹ́ bọ́ àlefowó ṣe àlefowó ṣe o bọ́ ọba wa àwọn òkú wọn wáyé ń jọ thursday kí ló wá ń ṣe <laughs> irọ́ ni irọ́ ni irọ́ ni irọ́ ni gbogbo èyí o tó kú kan bá láǹfààní àti wá wọlé ni kò ní padà wọn torí pé wọ́n tọrọ lọ́dọ̀ ọlọ́run pé Rabbana irji'na na'mal salihan kunna ghayra alladhi kunna na'mal ìrẹ̀ ọlọ́run dá wa padà sáyè ká lọ ṣiṣẹ́ rí ọwọ́ alọ́pọ̀tunítì ọ̀wálé à ah, yọ sáré yan nẹ́fílà àbí mélòó kan pé ó yóò ní ọlọ́run dákun Ramadan ní jóun sáré gbà tán kóun tó padà ọ̀rọ̀ yẹn tako alukur'an ó tako sunna anam sallá sallá bọ́ọ̀ bá rí ntọ́jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkàn lójijì kan tó ṣe fèrè ẹlòmíín bẹ kò sí onídẹ́rùbà rẹ̀ ó lè wà á nulẹ̀ dání yẹn kò sí nǹkan kan nǹkan kan ta ló ń sílẹ̀kùn yẹn kò wò sẹ́yìn tí ń sílẹ̀kùn tó ti yé ó lè ró tó lè ah, ta ló wà bẹ́ẹ̀ pọ̀ sẹ́ni ń bẹ́ẹ̀ tó ti yé ti ń fo tí wa tọ́ ọba ti ń fọpọlọ yàwòrán rẹ̀ ó ma rí nǹkan jọ bẹ́ẹ̀ tó ti yé kan o àdúrà ni ọmọ àfi ràn lọ́wọ́ ní àyè tó bá wà tó bá jẹ́ mùsùlùmí bákan náà kí a fi ẹnu fọ́ oúnjẹ tó bá fẹ́ bisikíìtì fún kó lè jẹ tí ò bá ti bọ́ sọ lọ́nú kó dínkùn àwọn ò bàjẹ́ à ń ṣe bẹ̀ afẹ́ mọ̀ bóyá yọ̀ dùn àìmọye àìmọ̀ kan tó ti da lérú tọkọ gbáyàwó létí ẹ iye òdùn ọbẹ̀ ẹ mọ̀ kí mọ̀ gbà wẹ̀ ní ẹ kò ti gbà létí àìmọ̀ kan ní dàyàwó náà láàmú o lè tọ̀wọ̀ mọ́gbèmí ni ó fi mọ̀ bóyá iyọ̀ dùn àbí yóò dùn àbá ta hàn àbí ọ̀pọ̀ ń bẹ̀ ó fi mọ̀ ó lè fẹnu kàn án béèyàn bá ti nímọ̀ èèyàn ó gbàgbọ́ yé ìdẹ̀kùn tó ń bẹnu Islam kì í wá sí pé kọ́ wa ló máa tọ́ bẹ̀ kó o bu síbi kan sẹ́nu kọ́ ọ mọ́dà padà kó o ní òǹtọ́ wò ni òǹtara rẹ jẹ ni tó o bá sọ fáwọn apọ̀ láwẹ̀ ṣùgbọ́dọ̀ ọlọ́run tó fẹ́ fún ọ máàkì ọmọ pọ̀ láwẹ̀ tó ti yọ abáyé kọ́mọ̀ jù bá a ṣe sọ yẹn náà ni a ti sọ lórí kútúbà a dẹ̀ tó sọ ní nínú àwọn tẹ̀síìrì tó ṣáájú mo nígbà gbogbo ẹni tó béèrè wọ́n fẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fún àwọn èèyàn lápapọ̀ náà ni so kí ọlọ́run bá kí kó dó tẹnì kọ̀ọ̀kan wa èló la rí àkúlù àlá àwọn èèyàn wọ́n ti pín béèyàn bá ń kírun gbà míì tó bá ké fátíà tó bá fi kàfátíà dá lé tó bá fi lé káàkà àwọn àwọn èèyàn fẹ́ẹ́ sákò lẹ́yìn rẹ̀ ìmọ̀ọ́mù kàfátíà dá ló ń kírun fún wa ẹ̀yin lẹ́ẹ̀mọ bẹ́ẹ̀ ṣe ń pín lọ́wọ́ ara yín o ọlọ́run ó pé kúlẹ̀ àlá òkú lónìí ọlọ́run òní tàbá tí àdá kì í sáyà kúránì so ti yé èyí tó jẹ́ súnà tó kù bá kú òun náà nìkan rabbana allahumma ighfir lahu warhamhu wa'fu anhu wa'fi wa'fu anhu wa wasi' madkhalahu wa naqqihi min adh-dhunubi wal khataaya kama yunaqqa ath-thawbul abyad àwọn àdúrà tánàbí máa ń ṣe fóòkù òun ni súnà ọ̀rọ̀ ń bẹ níbi ọ̀rọ̀ kébílà aláàmẹ́ta kébílà ẹnu wípé àwọn bàbá wa bá sábà àwọn àfáà wa fẹ́ bá wọn wẹ̀rí fún wọn ni bóyá ká fi sábẹ́ wípé wọ́n fi ṣe wàsílà lọ́sọ̀dọ̀ ọlọ́run sẹ́yìn pé gbogbo tó bá jẹ́ nǹkan ìjọsìn lèèyàn máa fi ṣàtẹ̀gùn lọ́sọ̀dọ̀ ọlọ́run pétọ́ nígbà tá a ké kúlẹ̀ aláwọ̀ tán o láàdá tá a rì níbi kúlẹ̀ aláwọ̀ a fi ṣàtẹ̀gùn lọ́sọ̀dọ̀ ọlọ́run a fi tọrọ àforíjì fún òkú yẹn ó ń bẹnu àwọn àfáà tí wọ́n ní kò wọlé ntọ́wọ́ rẹ̀ ò ti tẹ̀ sọ ọmọ báyọ̀ lọ́wọ́ ò ní fún ńlá dá lórí kúlà aláàtò kí o kúlà aláwọ̀ tó yẹ pé torí pọ̀ fẹ́ gbowó ló fi ké bẹ́ẹ̀ ẹ̀ mọ ẹ̀fà àdó alẹ́ ẹ̀ ẹ̀ àsanwó àdó àpò alámẹ́ta tá a ṣe kúlà aláwọ̀ tó ti gbowó ẹ̀ lọ́lọ́ tó fẹ́ lò ló fi ṣàdó àfẹ́ nìyẹn àmọ́ èyàn ń tìláwà Quran normally bẹ́ẹ̀ bàbá rẹ̀ ò sí láyé mọ́ nínú Ramadan ọmọ ń tìláwà Quran ń bọ̀ wá parí ẹ̀ ọ̀wánitọ́ ọlọ́run mo ṣàtẹ̀gùn wá sọ́dọ̀ rẹ pẹ̀lú kùránì tí mo kà yìí bá mi foríjì bàbá mi tí ó sì láyé bá mi kẹ́ bá mi yọ́nú ẹ̀yìn ọ̀tọ̀ ṣùgbọ́n ìtọ́jẹ́ ti olólówó dé ẹmọ́wò rẹ̀ wá nǹkan kan kò sí ní tọ́sọ pé onílàádá yẹn gan ambulance tàṣe pé ó fi mọ̀ ọ̀tọ̀ rẹ̀ so látara àdé eléyìí iná àti iná ìsájà ìsáwówó gbogbo èèyàn àwa la fèsì fúnra wa kì í ṣe pẹ́ẹ́rì kan wà bẹ́ẹ̀ nìkan wá ń ṣàdúrà tó fún ọ bá fi tàbátì àdá ṣàdúrà fún ọ yóò túmọ̀ pé ń ṣe pé fún ọ kọ́lọ́wọ́ láti bẹ̀rẹ̀ kọ́ bó tilẹ̀ jẹ́ wípé a máa ń ṣe tàwásùl ni kì í ṣe páyà kùránì ìwé kì í ṣe páyà yẹn gẹ̀gán kì í ṣe pá dùà ìtumọ̀ àdúà ni ṣùgbọ́n a máa ń ṣe tàwásùl a máa ń ṣàtẹ̀gùn lọ́sọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú kíké kùránì a fi ṣàtẹ̀gùn lọ́sọ̀dọ̀ ọlọ́run láti tọrọ làwọn ṣẹ̀ṣẹ̀ wá tọrọ níta fẹ́ lẹ́yìn ìgbà a bá ka alukùránì eléyìí ló wà nínú súnà muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kí وصلى الله عليه وسلم